الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún yìí òun náà ni ọba tí ó ṣe wá ní mùsùlùmí òdodo àfi títóbi ọlọ́run ọba wa àfi bẹ̀ ọlọ́run kí ọlọ́run ọmọṣẹ́ yìí ṣe wá ní mùsùlùmí jálẹ̀ ti àlìjánà ní ilé ẹnì kọ̀ọ̀kan wa a kí olùgbàlejò ní ààyè yìí àwọn alhaji wa tí wọ́n gbọ́ wá lálejò kọlọ̀mbá ni fẹ̀mí wọn lẹ̀ kọ́ àṣàlékún àláfíà fún wọn ọlọ́run kọ́ ní agbára rẹ̀ ìmánì ni wọ́n fi ń ṣe gbogbo tí wọ́n ń ṣe yìí ìmánì náà ọlọ́mọgbà lára wọn àlékún àánú ọlọ́run àlékún àforíjì ọlọ́run àlékún kẹ́ ọlọ́run kọlọmọsàbà ní ṣe fún wọn wá jẹ́ kí wọ́n bá gbogbo iṣẹ́ yìí níjọ́ alikiyama nínú iṣẹ́ rí wọn bá ṣe ṣàdúrà fún wọn àṣàdúrà fún ìmáàmù wa láàyè yìí àti gbogbo àwọn àlùfáà tí wọ́n gbéṣẹ́ ọlọ́wọ́n bá ga àkí gbogbo àwọn jama lọ́kùnrin lóbìnrin ní masalasi Hudhaifa Central Mosque àti kí àwọn àgbààgbà afa tí àjọ ń kọ́ra wa káàkiri láti máa fìdí òdodo múlẹ̀ nítorí pé òpòrò àti òpòrò ni wọ́n jọ máa rìn olódodo àti olódodo òun náà ni wọ́n jọ máa rìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ló fi ń sọ fún wa wípé gbogbo àwọn tá a jẹ́ olùgbàgbọ́ òdodo ká máa bẹ pẹ̀lú àwọn tí wọ́n ń sòdodo àwọn abẹ lọ́wọ́ Allah subhanahu wa àdáhùn tí ó bá gbogbo wa tá a fi máa sọ nǹkan mí yàtọ̀ sí dáadáa yìí ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan ètò wọn ní ká lóòótọ́ al-kufru wal òun lọ́wọ́ nínú ambil àdúgbò kan tí a ti kọjá àdúgbò náà a padà rí pé àárín àwọn olóòsàn làwọn elétò wa ní ọ̀dà ká gbé tọ́píkì òṣèfà ká gbé fún wọn ní láàrin wọn lọ́hùn ká wá gbé tiwọn wá tọ́ alhamdulillah ìní nìkan náà ni ó yàtọ̀ tọ́pìkì tó wà nù ámbìlì lọ́la àtọ̀túnla bákan náà ni insha allahu ta'ala abẹ́rẹ́ wọn bá kọ́lọ́mọ́sá darí wa gbójú ọ̀nà mufsidatu baiti alimuslim àwọn kan tí máa ń ba ilé mùsùlùmí jẹ́ ó ní wọ́n ní kí abibani sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ kí ni wọ́n pè ní albait albait òun náà ni ọ̀kan nínú àwọn ọ̀dẹ̀rẹ̀ ọlọ́run tọ́lọ́run máa ń ṣe fẹ́ni ọba wò téèyàn máa ń gbé nù rẹ̀ ilé mùsùlùmí ọwọ́ ayé àti sílé kèfèrí ló ṣe pàtàkì fún gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ká lọ lè kọ́kọ́ ká lè kẹ́kọ̀ọ́ nípa báwo ló ṣe yẹ kí ilé wa rí nítorí pé ilé mùsùlùmí òun là ń retí àwọn ẹni rè tí wọ́n jáde ń bẹ̀ láti lè bá tún àwùjọ wa ṣe ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa àwọn àlùfáà wọn ní ẹ̀rí ilé gan fún rẹ̀ ni'matun min ni'amillahi ta'ala bí ọ̀rọ̀ bá dàyàn lójú tẹ́lẹ̀ téèyàn ò sì mọ̀ yàrá kan ni o roma palọ ni o self contained ni o flat ní gbé ni o mansion ni o estate ni o wọ́n ní gbogbo ntọ́lọ́mù bá ti ṣe fún yàn nílé téèyàn bá ń kiri bọ̀bẹ̀ tí ń lọ lè sùn bẹ́ẹ̀ wọ́n lọ́lọ́ ti kẹ̀ ọlọ́mọdé ní kọ̀ọ̀kan wa kúrò nínú kẹ́nà. wọ́n wá gbà kan náà lérí wa nítorí pé ó wà máa wà bẹ́ẹ̀ bá lọ tó bá bọ̀ wọ́n na ilé náà lèyìn ó ṣe kínní ọba sílé níbo ó sùn a sì láwọn àwọn tọ́jọ́ pé lóòótọ́ máa ti ń bọ̀ láti ibi iṣẹ́ yóò lè fẹ́rẹ́ hábì kan nínú bọ́sítọ̀ọ̀bù ni yóò sùn sùn bẹ̀ yóò sì lọ lè wẹ̀ ní public toilet nítorí gba abiṣẹ́ lọ́jọ́ wa wọ́n ní ilé yìí òun náà a máa fi ń bo àṣírí ara wa táwọn èèyàn fún ní rí òhò wa bí ọba tí lẹ́sìn wàhálà ńlá wọn ní ilé yìí òun náà níbi tá a ti máa sùn sí ọlọmọsíwá lọmọ ta àwọn ọmọ wa ẹmọ sí wọn lẹni tí wọn máa sùn káàkiri ilé yìí náà láti máa jẹun ibẹ̀ láti máa mu bóun bá mú a sáré lọlé wa a lè fẹ́rí bọ́bẹ̀ bó tútù bá mú a sáré lọ́nu lé wa a lọ lè sùn síbẹ̀. Si Ale lè fi lè bọ̀ra wọ́n ní wàhísùnù mìnàlẹ̀ àdá ọlọ́mọdé a máa bọ́ta bá ń lẹ́yìn abọ́jàmá bẹ́ẹ̀ bá ti yí wọlé tó ti tilẹ̀kùn o ti ṣe bí ọba wá sílé ibo lè yọ orí bọ̀ ọlọ́run gbogbo àwọn tí títì ti jẹ́lé wọn ọlọ́mọsàbá ni kọ́mí fún wọn àwọn ni wọ́n mọ pàtàkì tí ń sọ lọ́wọ́ yẹri gbogbo atákan yà láàpọ̀ lápọ̀ àmọ́ pàtàkì ẹ̀ ìdẹ̀rọ̀ ni o bàbá ti ń jáde táwọn wọlé ká sì máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìbá jẹ́ yàrá kan tó kọ́ ná kọ́dà lẹ́dà ló fi ṣe wíńdò ẹ̀yìn lẹ́dà ló fi ṣe lẹ́kùn máa dúpẹ́ fọlọ́run ọba wa ọlọ́run ọba wa sọ́nà al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wallahu ja'ala lakum min buyutikum sakana òun ọlọ́run ọba òun lòun fún ibi tẹ́ ẹ̀ máa gbé tẹ́mi yóò fi máa balẹ̀ tẹ́ bá ti wà ń òun náà ní ilé ẹni bá jẹ owó ilé ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ ẹni tí láńlọ́ọ̀dù bá fún ní ìwé ilé ilé ayé yìí kò rọrùn fún bẹ́ẹ̀ bá ń tọ̀hún ẹ̀ ṣàánú ẹ̀ ayé ilé wa sọ́tò náàlì àyà eighty anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni asafaru qita'atu min al-adhab ẹ̀yọ́ máa yá mi anabi ni ẹ̀rí ìmọ̀ àlọ́rin àjò ìkó ńlẹ́ káwá lọ́rìn àjò anabi ni ègígé kan nínú yà ilé yẹn máa jẹ tí ó fi lọ tí ó fi bọ̀ kò sọ́gbọ́n tí ò fi ní jẹ fàyídà ọ̀dọ̀ ahadukum nahmata tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ bá ti bí abùkátà yín tán min safarihi níbi ìrìn àjò yín fàlíyọ̀ ajìlá rojo a ila ahli ẹ tètè sáré sáré ẹ máa padà lọlé o ilé tí wọ́n dá padà sí ìjọba ẹni ọba nílé ẹni tí ọba nílé mo ní ọ padà sí ìjọba abẹ́lẹ́wọ̀n ọlá ilé tọ́lọ́hún kọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́hún wọ́n di alógbó gbàǹjọ lérí ẹ̀ àwa tá a ti kọ́ kọ́lọ́mọ́sá yìí kọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa rawahu Bukhari wa Muslim ó di àmà pé ilé ṣe pàtàkì bẹ́ẹ̀ bá jáde lọ ilé lè yàn padà sí. al-ihtimamu bil bayti wa alihi muhimmu fil Islam ẹ̀sìn wa yìí ó ṣàkólé kan hadhara dhalika inda al-anbiya'i wal mursalin gbogbo àwọn anábì ọlọ́run pátá wọ́n ń sàkólé kan lérí ilé wọn àti àwọn ẹbí wọn anábì wa Nuhu alayhi salatu wa salam ọlọ́run bá fi sọ fún wa pé nígbà tí omi dé omi ìyà fún àwọn tí wọn ò ní tawhid àwọn ẹlẹ́bọ ọlọ́run bá ní ya bunayi anábì Nuhu wa gbé ọmọ rẹ̀ ó ní wọ́n ọmọ mi ya bunayi yarkab ma'ana Allahu akbar ìwọ́n ọmọ mi wá gun ọkọ̀ yìí pẹ̀lú wa kí wọn náà wà ní ẹni tí ó dèrè wala takun ma'al kafirin mọ́jọ yẹn àwọn kèfèrí tí wọ́n ń bómi lọ yìí wá gun ọkọ̀ àkólé kan kí ni ànábì Nuhu ṣe jẹ́mọ́ àkólé nípa ara lé rẹ̀ Quran eleven verse forty two ànábì Nuhu alayhi salatu ọmọ yóò dá lóhùn nígbò tó wáyá tó wá ànábì Nuhu wá rí i pé ọlọ́run ti pa gbogbo aráàlú rẹ kọ́dà àwọn ọmọ rẹ̀ náà wà ń bẹ̀ ó tún wá pè ọlọ́run wa nada Nuhu rabbah ànábì Nuhu ní ìwọ ọlọ́run ìwọ ọlọ́run nígbà tó pè ọlọ́run faqala rabbi inna ibni min ahli ọmọ mi ọlọ́run nínú àwọn fámìlì mi ló nínú àwọn aráalé mi wa inna wa'daka al-haqq àdéhùn rẹ̀ ò ní yẹ o wípé ẹni tó bá jẹ́ kèfèrí lè ní tí ò ní tàwhídì yóò bọ omi lọ ni o yóò ba omi lọ ni àdéhùn rẹ̀ ò ní yẹ wa anta ahkamul hakimin wọ́n lọ sí mẹ́jọ́ dájú gbogbo àwọn ẹlẹ́jọ́ lọ ẹ̀yọ́ màyá mi níta ń gbọ́ yé nínú ọ̀rọ̀ anábì nù yìí ìtara kí ni jama ìtara àwọn ará ilé rẹ̀ èyí ni ọmọ rẹ̀ ọlọ́run àbíọ́ mọ̀jọ́ ọmọ wọn lọ lọ́tọ̀ mọ̀jọ́ àwọn náà lọ lọ́tọ̀ Quran eleven ayah forty five qala Allahu ta'ala ọlọ́wọ́ bá tún sọ nínú àyà mi fún wa yín sọ̀tà nàbí wa Ibrahim aleyhi salatu wa salam ọlọ́wọ́ bá wá sọ pé idh qala li abihi ya abati anabi Ibrahim ní bàbá mi lima ta'budu kí ló dé tẹ̀ ń sin ma la yasma'u ntí ọ̀lẹ́ ìgbọ́rọ̀ wala yubsiru ntí òrìnà wàlá yókì ní àrùn kàṣẹ kò sí nǹkan kan tó lè ṣe fún yín kò lè rọ̀ lọ́rọ̀ kò lè ṣe nǹkan kan fún yín eṣinṣin ló kéré òòṣà yín yẹn kò lè wọn kó kọ́mọkùnrin eku ló kéré jù kò lè dá a padà bó ṣe ràn júlẹ̀ náà ní orí nǹkan kan ó sì yà tí ilẹ̀ kọ̀ gbọ́n kankan kí ló wá dé tó wá jẹ́ pé tí ò gbọ́dọ̀ tí ò rí náà lẹ́ ń ṣe kínní ilẹ̀ ń sìn ẹ dákun àkọlé kan kí ni anabi Ibrahim ṣe yìí àkọlé kan nípa àwọn ara ilé rẹ̀ ẹ má fa àwọn bàbá yín lẹ̀ o ẹ má fa àwọn ìyá yín lẹ̀ o ẹ júwe súnà fún wọn bẹ́ẹ̀ sẹ́ni ra kọ́fìtà fún wọn tẹ́ẹ̀ ra mílìkì fún wọn tẹ́ẹ̀ ra sọ́ọ̀sì wọn lọ́rùn gbogbo eléyìí ọ̀tàn o sàárè wọn ló ṣe pàtàkì o ìjọ àlùkè àmọ́ wọn ó ṣe pàtàkì o ayé máa tẹnu mọ́ títí tọrọ òfin yé wọn eléyìí wà ní one nineteen ayah forty two gbogbo eléyìí àwọn anábìyàn ọlọ́run wà òfin lélẹ̀ bí wọ́n ṣe àkíyèsí ọlọ́run sọ fún muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní ìrànnábì wa anzir ashiratakal aqrabin àwọn ẹbí rẹ bí mo ṣe ń sọ fún ọ tí wọ́n mọ̀ náà yìí lọ́ọ̀dẹ̀ bá wọn kó o lè jíṣẹ́ fáwọn náà káwọn náà ṣe kíni káwọn náà di ẹni tí yọ mọ̀ náà ẹlẹ́mi ọ̀bẹ wúlẹ̀ nínú mọ́ṣáláṣí tí wọ́n máa jà kí níjà sí jama níjà sí masáìlú kìláfíà àwọn àwọn mọ́sálà ọ̀rọ̀ ẹ̀sìn táwọn afá ti lọ méjì lérí ẹ̀ tí wọ́n ní ẹni bá ṣe léyìí ó ti yé kò burú bẹ́ẹ̀ bá ṣe léyìí náà kò burú yóò wá bẹ́ẹ̀ wúlẹ̀ yóò wá máa torí ẹ̀ yóò máa pọ́ ọmọ ya kèfèrí kò ní bá sọ̀rọ̀ mọ́ ní sálámà sí mo ní à sẹ́yìn lọ́kàn bàbá rẹ̀ ń bẹ ní ṣe súfì ọ̀lọ́dọ̀ ẹ̀ ìyá rẹ̀ ń bẹ ní lè ṣe ẹgbẹ́ ògbóni ọ̀ kìlọ̀ fún ìyá rẹ̀ àwọn ẹbí yìí ń bẹ ní tí wọ́n ti jálà bí wọ́n ń bọ̀ ọ̀sà ẹ má jábọ̀ àwọn ẹbí lẹ̀ o ẹni bá fẹ́ bí ẹ lẹ̀ kò fẹ́ràn ẹ̀ kò fẹ́ràn ẹ̀ erin fọ́ bọ̀dá ẹ sáré gbé lọ síbítù inú ọ̀run bọ̀dá ẹ sáré gbé lọ síbítù erin fọ́ àǹtí ẹ sáré wá gbó fún ẹ fẹ́ràn ẹ̀ bí ọba ṣe tàwé ìdí bala fana ba de tọba gbádùn tàn yín lè wọ nánà kọlọmọ ṣe wà lọmọ náà jẹ wa ẹyọ mọ ya mi ń dẹ sin wa albaitu ilé wa ọlọ́wọ́ musa yẹ ṣàánú wa uwa labina toli ula uwa labina toli ula wọn ẹ̀rí foundation alákọ̀ọ́kọ́ nínú ìgbésí ayé ọmọ èèyàn fi tẹ̀kíwé ní mujama fún àwùjọ wa ilé ní àkọ́kọ́ bílẹ̀ ọba ti da ìgboro lè da ìdàgbàsókè ti labina tó kọ̀wé yẹtàn tí ìpìlẹ̀ tọ́ba ti da foundation bá ti da yẹkùnú libina rọ́ọ̀sẹ̀ka wọ́n ní ilé tá a mọ̀ lérí yóò strong òun náà da kullama kanat da'ifa gbogbo ìgbà tí foundation bá ti weak kana libinahu wahiya wọ́n ní kẹ́ ẹ̀ mọ̀ pé bó ṣe òkè ilé yẹn ọ̀gá tó yọ padà dàwó tí inú ilé ọ̀bá da ẹ gbàgbé àwùjọ àwùjọ ò lè tò àwùjọ ò sì lè da ilé ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọṣà jẹ́ ọ̀dà èmi tọ́ ọmọ tèmi lérí dáadáa wọ́n náà tọ́ ọmọ tiẹ̀ lérí dáadáa tọ̀hún náà tọ́ ọmọ tiẹ̀ lérí dáadáa àwọn ni wọ́n wá pàdé ní súrìtì látara bẹ́ẹ̀ wọ́n àwọn ni wọ́n tún kójọ ní wọ́n pàdé nínú local government yín àwọn ni wọ́n padà pàdé nínú street yín àbí nínú state yín àwọn náà padà wà ní federal nígbà àfa Buhari wà ní federal ń ṣe jama gbogbo àná àwọn agbóhùn kọfẹ́ sí dáadáa kọ́lọ́mọdé wọn dá lẹ́rù nù ilé ni ilé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ẹ rí albaytul muslim ilé mùsùlùmí ó wọlé madrasatul ula bẹ́ẹ̀ yẹn wọ́n bá lọ yunifásitì ẹni yunifásitì tó bá lọ ẹni secondary school tó kọ́kọ́ lọ ẹni primary school tó bá fẹ́ lọ ó kọ́kọ́ lọ school kan náà kó tó di pé ọjọ́ yìí school àárín ìlú wọ́n ní kí ni school náà ó náà ní ilé ilé làkọ́kọ́ school tọ́mọ bá ti fẹ́ẹ̀lì ń bẹ̀ wọn yóò fẹ́ẹ̀lì primary yóò fẹ́ẹ̀lì secondary yóò fẹ́ẹ̀lì tó bá dé high institution wọ́n mọ̀ wá sọ fún ah ah ṣé èèyàn náà ló sì bí wọ̀ yìí ìyá kan ìyá kan ìyá kan ló sì fara gbóná bí sì máa ń gbé nìyẹn kí wọ́n yọ́ wáyé sàn nítorí pé ó ti kọ́kọ́ fẹ́ẹ̀lì ní skul alákọ̀ọ́kọ́ ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ islam skul yìí ibẹ̀ ni àwọn afáàgbà àgbà ó ti máa jáde tí ọmọ tó bá lọ ní kéwú tí ìyá rẹ̀ bí wọ́n ní kò ní gbádùn ibẹ̀ làwọn lọ́yà àwọn engineers àwọn àwọn èèyàn ńláńlá àwọn adájọ́ àwọn àwọn èèyàn ńláńlá nílùú wọ́n ní nínú ilé ni wọ́n ti máa jáde tí wọ́n bá ti fẹ́ẹ̀lì nínú ilé wọ́n ní wọ́n máa fẹ́ẹ̀lì níbi iṣẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa alìsílámù bada abil asasi lẹ́tì yatakawwanu minha albaytu muslim nígbà tí islam ó ṣàkólé kan lérí ilé mùsùlùmí ó kọ́kọ́ ṣàkólé kan lérí àwọn tí wọ́n máa darí ilé mùsùlùmí òun náà ni ìyá àti bàbá ìyá yóò máa jẹ́ kọ̀ńdọ́kítọ̀ bàbá yóò máa jẹ́ dráìvà ibì kan náà àwọn méjèèjì gbọ́dọ̀ máa lọ tí dráìvà bá ní òun lọ́bàdàn tí kọ̀ńdọ́kítọ̀ ní irọ́ mọ̀wé là wàhálà ó ṣẹlẹ̀ fáwọn tó wà nínú èrò àwọn tó wà nínú mọ́tò wàhálà ó ṣe kíni wàhálà ó ṣẹlẹ̀ ṣé ẹni dírẹ́fà àti kọ̀ńdọ́kítọ̀ yìí àwọn méjèèjì wọ́n jọ máa lójú kan náà ni tí dírẹ́fà bá níbi lòun lọ tí kọ̀ńdọ́kítọ̀ ń pe bòmíì ń pe bòmíì fún dọ́wọ́n dírẹ́fà wọ́n ní ìrìn àjò wọn ní wọn ní wà successful lérí ẹ̀ ẹ̀yọ́ mọ̀ dáhà Islam àbí bẹ́ẹ̀ sì kọ́ oyé kọ̀ńdọ́kítọ̀ ní Ìbàdàn lòun lọ dírẹ́fà lòun ọ̀ wọ́n ní ká pe ìyá ní kọ̀ǹdọ́kítọ̀ ká pe bàbá ní dráìvà òun náà ní ikhtiyaru zawjati dhati as-salahi wad-din wọ́n ní ẹ̀rín gbogbo ilé tó bá fẹ́ da èmi àti ìyàwó mi ìwọ àti ìyàwó rẹ àwa alákọ̀ọ́kọ́ lọ lè bẹ lọ́nkọ́lọ́ ní yàda bí ìwọ ọba ti da tíyàwó rẹ ọ̀dà wọ́n ní ẹ gbàgbé pa àwọn ọmọ ọ̀dà nítorí àwọn ọmọ direct learning wọ́n máa rí àwọn ìyá àti bàbá wọ́n máa kọ́ ẹ̀kọ́ lára wọn anabi wa muhammad sallam anabi ni maami mauludin kò sí ọmọ tá a bí sílé ayé ee ilà yóò lada alẹ́ fitra a bí lérí dáadáa ni fa abawahu ẹ̀rí bàbá rẹ̀ àti yẹ́ ẹ̀ yòówá wù dání yìí àwọn ni wọ́n sọ di yahudi aw yu nasira ni àbí kan sọ di nasara aw yu majisa ni àbí kan sọ di abọ́ná ẹ̀yọ́ ma yára ní ẹ̀sìn wa níta nàbí sọ fún wa ni pé like father like son like mother lẹ́dọ́ta tí ọba tó ọlọ́run sọ àwọn ọmọ ẹlẹ́yìn rí kọ́kọ́ béèrè àdúrà lérí ara rẹ ìgbé kọ́lọ́run ọba ó ṣe ọ léyìn rí torí tọ́ba ti jẹ́ yẹn rí ò ní bí máa rí ìkọ̀ọ̀kan ọlọ́mọ fi ń dára tí mo fi ń sọ àmì rẹ̀ tẹ́rí bàbá abú tí ó bí máa rí àbí tẹ́rí ìyá tọ́jú ìyá rí tí ó bí máa bú kan tọ́lọ́run fi dán wò bí tànàbì náà ò tí aṣọ lẹ́ẹ̀kan ọlọ́run kan máa ń fi yín dára ní pétó mo lè yọ òkùnkùn nínú mọ́lẹ̀ mo lè yọ mọ́lẹ̀ nínú òkùnkùn àmọ́ ninety nine percent jama òbí ní ọ̀dà tó mo fi dà ẹ̀yọ́ ọmọ ayá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ń sọ fún wa pé alibaladu tayyib ẹ rí ilẹ̀ tó da yakhruju nabatuhu bi idhni rabbi gbogbo àwọn irúgbìn tó jáde ń bẹ irúgbìn tó da ni fertile land walladhi khabutha gbogbo ilẹ̀ ládàradà ilẹ̀ jákujáku láyà àkàròjò ilá nákìdá ẹ àwọn nǹkan kí nǹkan oní ọmọ jáde ń bẹ kàdáàdì kanú sọ̀rọ̀ rífúlẹ̀ àyà àti nìkan omi yashkurun ọlọ́wọ́n bá aláàní èmi ọlọ́wọ́n bá bí n ṣe máa ń ṣe àwọn àmì mi nìyí ẹ sọ fáwọn èèyàn kí wọ́n máa dúpẹ́ kí wọ́n máa dúpẹ́ tí wọ́n ẹ̀yọ́ máa yá mi nẹ́sìn Islam Suratul A'raf àyà fifty eight ibẹ̀ lọ́wọ́n bá ti ń bá wa sọ̀rọ̀ yìí ipe ẹ̀rí ìlú tí ọ̀dà àwọn àwọn àwọn tí ó wà ń bẹ̀ wọ́n ní jẹ́ èèyàn tó dáa ilé tó bá ti dáa àwọn èèyàn tó dáa ní ọmọ jáde ń bẹ̀ ọ̀kan náà àwọn àlùfáà wa ó ní wàhálà yorin jáàlẹ̀ àti fàálẹ̀ nǹkan máa ń lónìí ìdàrí tọ̀tọ̀ òun fọdá yàrá náà kì í sọ ó ní wàhálà yorin jáàlẹ̀ àti fàálẹ̀ nǹkan máa lè ó ní sẹ́yìn retí dáadáa lára àwọn ọmọ kan ni ìdàrí tọ̀tọ̀ òun fọdá yàrá náà kì í sọ àwọn ọmọ tó pé ọ̀yàn kọ́yàn ni wọ́n mu ẹ̀ ń retí dáadáa lára ọmọ tó jẹ́ pé ìyá lọ́tọ̀ ẹ̀ ń dáadáa lára ọmọ tó jẹ́ pé ìwà abú nìyá rẹ̀ àti bàbá rẹ̀ wò àfààní kílẹ̀ dáadáa lérí ti wà nulẹ̀ ọmọ yẹn yóò máa kọ́ṣẹ́ àwọn tíṣà rẹ̀ bọ́ bá ṣẹ́jú ọmọ rẹ̀ ti mọ̀ bọ́ bá ọmọ rẹ̀ ti mọ̀ bọ́ ẹni wà tó wa èyí ni lọmọ ma tètè máa mú wọ́n nígbà míì nínú sírù ọlọrun ọmọ fún ọmọ rẹ ọmọ táwọn bàbá rẹ bàbá rẹ ó sì ẹ kàn mí mi ni èmi gan ni àṣírí tèmi náà bí n ṣe gan-an lórí yẹn ọmọ wọn fi kàn wọ́n ọlọrun ọba wa ẹ̀yọ́ máa yá mi Islam anábì fi gbogbo ilé máa fẹ́yàwó torí ẹwà yín máa ọ̀pọ̀ yẹn máa ń fẹ́ yàwó torí ẹbí ọ̀pọ̀ yẹn máa ń fẹ́ yàwó torí pé ọláwọn fámìlì fásitì bìdá ti dín ẹ̀sìn ni ẹ wò lára yàwó kẹ tó kálù o tọ́ba ilé fẹ́ àlìjànú wálé lóbìnrin gbogbo àwọn ọmọ rẹ èyí tó yẹ dáadáa ò ní pọ̀ nù wọn torí ìyá wọn ni wọ́n máa kọ́ sí ẹ̀yọ́ máa yánu nínú ẹ̀sìn wa ẹ rí pé káfẹ́yàwó kábímọ yìí ọkọjọ́ ọ̀rọ̀ ayé nìkan kódà ó dénú sàárè èèyàn wà nù sàárè èèyàn sì máa jẹ ìyá pé wọn fẹ́ yàwó dáadáa èèyàn wà nù sàárè èèyàn sì máa sàbáwọ̀ pé òun ò bímọ dáadáa àmì òun lọ́kọ dáadáa inú sàárè lèèyàn sì wà jẹmọ́ àmúgbà nìkan bá dákẹ́ nù ẹ méjèèjì ń sìn ìyàwó gbádùn ọlọ́kọ̀ bá sànú orú wọn tẹ ọwọ́ akọ́mọ kalẹ̀ tí sọ́ọ̀mọ pé àlìkàmọ̀ rẹ ti léwu ọkọ rẹ pẹ́sì yé ìkankan ò ẹ̀mí ẹ̀mí ìwà fẹ́ bọ́ sọmọ pé látọjú ayé náà lẹ́yìn tí ń bàjẹ́ jẹ́ máa ń torí àwọn ọ̀mùtí tó kọ́ tó tó fọmọ tì náà nì ń rà dáradára dáradára ìyàwó tí ọ̀gbádùn tó fi tó fi tó fi ọmọ tì náà nì èyí wà ló ṣe ṣàfáà nítorí ẹ̀kọ́ lọ́wọ́ sọ fún yàn lọ́rùn téèyàn èyàn máa jẹ èyàn máa jẹ ọlá tẹ́ríbíyà téèyàn ṣe fọ́mọ yóò wá ìjọ kìámà wọn wá wọnú fáìlì ẹni tó mọ wọn ní gbogbo ẹ ló ti kún ọmọ yẹn tọrọ àdúrà fún yín ṣiṣẹ́ lérí ilẹ̀ wọn wo fáìlì títẹ wọn ní kò sí kankan bẹ́ẹ̀ wọn ní gbóni mu wọn ní kọ́dà òsì ni mu wọn ní bó ṣe wà yẹn gan oyún ní ṣẹ́ wọn ní wo ní gbogbo gáràjì ní yọ ẹgbà sáwọn èèyàn ní bus stop ẹ̀dá kùn sí ládàá yín ọba yẹn nù sàrè sẹ́rọ̀ ọ̀nà tá yìí kì í sọ̀rọ̀ ayé nìkan o ọ̀rọ̀ tí ó bá yàn dọ́run ni o ká lè tún lè wa tó Islam ẹ rí alibaitu lè muslim ilé mùsùlùmí lè ní asibà hadafa lè ṣayatin wà àdá ilé islam ilé mùsùlùmí ti wá di ibi tí èṣù tí wọ́n ń jòkóó sí yóò tún wá kó àwọn ọmọ rẹ̀ yóò tún kó wọn síbẹ̀ ilé mùsùlùmí lè níṣẹ́ tẹ́ ẹ bá délé mùsùlùmí tẹ́ bá ti ń lọ báyìí ẹ pé ah, àwọn ọmọ èṣù lọ́wọ́ ń bí yìí táyé fojú rí àbá máa rí àwọn àmì tá a fi mọ̀ pé sùn wà nílé rẹ̀ nígbà délé tá bá fọ́tò tó yanjú rẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ fún àwọn tó nílé ni o àwọn àtàlejò ni wọ́n jọ ń gbé o adé adélè rẹ labájá tí ń yà ọ̀dọ̀ báyìí nínú yàrá rẹ ẹ̀hẹ́ ẹ mọ̀ bá bẹ́ẹ̀ lọ́wọ́ fún àwọn ilé ah, ìdìgbà àlejò oṣù o ẹ mọ̀ bá bẹ́ẹ̀ lọ́wọ́ adélè rẹ abá olórin pàṣọ àtàwọn ọmọ yá ẹ àwọn onímísíkì wọ́n bẹ̀rẹ̀ sí dandandandandan nínú ilé rẹ ah, àwọn èṣù ti fi bẹ̀ ṣe ibùgbé ilé mùsùlùmí lè ní ọlọ́run sànú wa wọ́n ní ilé wa ti fẹ́ di ilé kèfèrí ẹ wọlé jọ́ọ̀nù àti sunday ẹ bá tún wọlé baba kàfílà náà kò ní fẹ́ẹ́ sí yàtọ̀ láàrin méjèèjì ọlọ́run bá ní waddu law takfuruna kama kafaru àwọn kiri yóò yìí àti gbogbo àwọn òyìnbó yìí àtàwọn kèfèrí yìí wọ́n fẹ́ sọ yín dà báwọn ṣe dà o fatakunu nasawa kẹ́lẹ́ bá dàbá kan náà ọlọ́run bá ní plan wọn nìyẹn Quran four aya eighty nine alibẹ́yìn muslim àtibá àmọ́ àwọn ṣayàtì ni wọ́n jìn wọ́n ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ lé mùsùlùmí àwa àtàwọn èṣù làájọ́ ń gbé àtàwọn àgbààgbà nínú àwọn àlìjànú wọ́n mú sí yáàdì díkìrì láàyè wọ́n mọ́ọ̀tì wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́ni wọ́n ní ìtọ́wànú lé wa tá a fi ń ṣègbádùn kò jẹ́ arántí rántí ọlọ́run kò tún jẹ́ arántí rántí sàárè á ń bèrè tàfíjọ́ kìámà á sì fi ń ṣègbádùn ni ọ̀pọ̀lọpọ̀ ilé wa ilé mélòó ni kò sí ọmọ àlè ọmọ sìnà tí wọn so yìí inú ilé mélòó jama mùsùlùmí ilé mélòó lẹ́ni ni wọ́n mú tí níwájú ilé lẹ́yìn wọn bá mú tán nínú ilé aláwọn mùsùlùmí mi láwọn alájì kan tọrọ òye nì yóò wá kọ́lé tán pẹ̀lú ìdẹ̀rẹ̀ ọlọ́run yóò tún wá yọ àyè kan tí wọ́n máa sẹ́lọ̀ ńbẹ ẹ pé kí ló kó bẹ ọtí eríṣiríṣi ọlọ́run sọ níbẹ ìbànújẹ́ bá di pé ọwọ́ àdókòó mùsùlùmí yóò káwọ́ lẹ́rán yóò wà lẹ́yìn kẹ́kẹ́ pé àbúrò nìkan ló ní sòrò láyé ni kò sí sí ní tó fà á tayọ tó wà nù ilé rẹ̀ tí ń rán ìbànújẹ́ igbó lọ́tún igbó lọ́sì bẹ́ẹ̀ dé gbogbo ọ̀nà gẹ́gẹ́ kàràkàrà gbogbo ọ̀nà Instagram ẹ rí àwọn èèyàn lákùtẹ́ nbí náà kọjá bá gbogbo àwọn bus stop gbogbo àwọn gáràjì lọ́wọ́ alẹ́ àwọn kàfílà àwọn Rashidi wọ́n máa wá mú gbó ọmọ nǹkan tó wúlò fún rẹ̀ máa ń bèrè tètè yára àti bàbá rẹ̀ ọlọ́mọsàbá ni tún wọn ṣe mùsùlùmí pokùnso lẹ́nu tí ó wò pé àá nǹkan ló wá lé báyìí ẹjẹ́ aṣọ ọmọkùnrin ní ọba ta ìjáàbù ya rẹ̀ ní ọba fi kọ́ fáànù ní ọba dúró lórí stúdù ní ọba yẹ stúdù ní ọba yẹ ẹlẹ̀ tẹ́ ma gbọ́ àwọn àwọn ajá ibà ìṣòro wo ló lè bá mùsùlùmí tó fi wá para rẹ̀ ilé mùsùlùmí lónìí ń jò kọ́lọ́mọ́sá ìsànú wa láìpẹ́ yìí ni wọ́n kọjá ọmọ kan sùn mí ọ̀rẹ́ àárẹ̀ ìwà lágbára púpọ̀ bàbá rẹ̀ ti ṣe wàhálà ìyá ẹ̀ náà ti ṣe wàhálà ìyá rẹ̀ wá ní ó fún lóògùn tán ìyá yẹn wá ní kún ọjà síta kún ọ lọ́lẹ̀ ṣe fàájì kún ọ tó padà lọ́lẹ̀ wo àláfíà rẹ̀ wàláhì nígbà tí ó fi padà sí inú ilé ó ti rí ọmọ ọmọ fifteen years ó sì ti sùrẹ̀ bókun ó sì ti bókun so wàláhì kàlá. ọlọ́mọdé àti àgbákò jẹ̀mọ́ ẹ ẹ mọ ìwà àdàbí à ń ṣe kọ́mọ ó ti di ọmọ fifteen years owó oògùn ni àbówó ọsibítù àbówó oúnjẹ àbówó pampers àbówó àgbo ẹ̀dá mójútó lè wá ẹ̀dá kùn ó ẹ̀yọ́ máa yá mi ẹ̀sìn wá di eríṣiríṣi nílé mùsùlùmí àdìyánu mùtánà wìyà ẹ̀gbọ́n máa ní kérúbù lòun àbúrò ọmọ sọ pé ṣèyẹsì lòun tààrin sọ pé mùsùlùmí lòun kí ni eré burúkú ò lè yẹn bá débi yìí ni téèyàn fi wá sọ pé ọlọ́run ní nàdínà indalahi islam bàbá yẹn wá yanú lẹ̀ ni wọ́n ń pè alhamdulilayi gbogbo ìlànà ilé wọn bí mo ní oh, oh, oh, ah, arákùnrin ni ó nídìí àgbo ó ní gbogbo ẹ̀ lọ́wọ́ ó ní gbogbo ẹ̀ lọ́wọ́ ni wọ́n bí adúgbò lọ́dọ̀ ọlọ́ àwọn ẹlẹ́sìn isa mbẹ àwọn ẹlẹ́sìn Muhammad mbẹ. mọ̀nyẹ́rẹ́ bọ̀dọ̀ gẹ́gẹ́ yẹra ní ìsìlámù dínà ọlọ́run níbẹ̀ bá mẹ́sìn mi ti ń ṣe yàtọ̀ sí islam fàlà ìlú kìbálà mi ni òun kò sẹ́ni tí ó gbà wọ̀wọ̀ fìlà áàkìrà bọ́bá dọ̀run mìnàlẹ́ kásìrì ilé sófò ni kí ni wọ́n ń dùn wọn ilé mùsùlùmí lẹ́yìn ó ti di eríṣiríṣi ilé eríṣiríṣi ẹ̀sìn alukusumat bàbá àtìyá wọ́n máa jà ara àwọn ọmọ kan àwọn jọyìn ìyá wọn àwọn ọmọ kan wọ́n jọyìn bàbá wọn wọ́n wá di tíìmù méjì nínú ilé kan náà àyèmáyé àdánwò asad ẹ̀gbọ́n ọmọ lára àbúrò àbúrò ọmọ lára ẹ̀gbọ́n bàbá ó tó máa ṣe eh, àbòsí wọ́n bá sábà fọ́gbọ́n tó ti dá fún tí ń fún lówó tí ń fún mílíkì yóò sábà fún lẹ́ẹ̀mẹ́ta yóò sábà fún àwọn tòun lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn tòun jẹ́ àwọn ọ̀dọ́ sáǹdì bàbá pé ẹ̀ bọ́ bá sì dé ọ̀dọ̀ rẹ̀ ní máa ń sùn kò ní sùn ọ̀dọ̀ àwọn tí ò lówó tí yá àti bàbá bá dé wọ́n àlọ́ lè sùn ọ̀dọ̀ ẹni tó ń bẹ lọ́wọ́ wọ́n wá sọ fún àwọn pé ẹ wá kí fún rẹ̀ ló ti kọ́kọ́ da ilé ara ẹ̀rú ọwọ́ àlọ́sọ́dọ̀ ẹni tí ò ní kankan náà nínú wọn tó pé kọ́dà ti lọ́jọ́ tó mẹ́ ẹ́ ẹ má jẹ́ àwọn àjànà dàrú o àwọn tẹ̀lé wa káàkiri ni o a sì ti ṣẹ́gun wọn àbí ẹ bá ti kàṣíkàrù màsá kí ló tó kù jama à ń bọ̀ wá alábọ́dá ẹ̀sìn wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yọ́ wọn yára nínú ẹ̀sìn wa albaytul muslim ilé mùsùlùmí lè ní ìlara ìlara ẹbí wa gbàrú nígbà tí ò sẹ́kọ̀ẹ́sì ẹ̀gbọ́n àwọn àbúrò lọ́wọ́ àwọn àbúrò náà lára ẹ̀gbọ́n wọn nílẹ̀ mùsùlùmí ní òsì tó nípọn òsì ọ̀rẹ́ ọ̀rẹ́ gbà bí nígbà wọn dá òsì ọkọ̀ ọkọ̀ mùsùlùmí ni wọ́n kọ́ sí bẹ́ẹ̀ ni ní ayé sọlọ́sì àwàlà nìkan ṣe ọ̀pọ̀lọpọ̀ abẹ́ ṣiṣẹ́ báárà báárà báárà ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí mọ̀bù níyù alákéde jẹ́wọ́ <laughs> alálùfátì alálùbárà. iṣẹ́ iṣẹ́ iṣẹ́ àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí wọn ò ní kàwé bẹ́ẹ̀ mọ́ lọ skul ọ̀tọ̀ ní tó ọmọ ṣe skul wọn ò ní mójú kẹ́kọ̀ọ́ ọmọ mùsùlùmí mélòó lọ́wọ́ àti mẹ́sìn ọmọ mùsùlùmí mélòó mélòó àwọn àwọn àwọn fíìdì tó bá ti le báwọn àwọn kọ́ọ̀sì tó bá ti le wọ́n máa sáko mẹ́ alibẹ́yìn muslim ilé mùsùlùmí ẹ mọ tá àkọ́kọ́ mójútó tọrọ òfin lójútó alákọ̀ọ́kọ́ òun náà alikọl wọn ni gbogbo apadà sílé ká lè mójútó ọkàn wa àtọkàn àwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àtàwọn ọmọ tájọ ń gbé kọl ká lè ti ṣẹlẹ̀ rẹ̀ a ṣiṣẹ́ lédè pẹ̀lú ẹ̀kọ́ a ṣiṣẹ́ lédè pẹ̀lú àdúrà yà mú kọ́lé balùkùlù sápẹ̀tì kọ́lì bíi aládé alábìyẹ fi ṣeré nulẹ̀ alábìyẹ ni wọ́n ọlọ́wọ́ mọ́sàfi lélẹ̀ lójú ọ̀nà tiẹ̀ kí n má ṣe nǹkan mi yàtọ̀ sí ní tóní kí n ṣe o kí n má tẹ̀ láṣẹ rẹ̀ lẹ́yìn náà àwọn amójútó wọn pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀rí ọkàn yìí anabi ni inna fili anabi ni inna fili jasadi mudigatan anabi ni ẹ̀rí ara wa yìí bá ṣe ẹran kan wà ń bẹ̀ ìsàsọ́lù àti tí bá ṣe ẹran náà tó bá ti dáa sọ́lù àṣà èrò jasadi gbogbo ara pátápátá ní ó ṣe kí ni yọ̀ọ̀dà wọ́n yìí dá fásadàtì tí bá sì ẹ̀ bá ti bàjẹ́ mọ́ wa la fásadàsá èròjà sàdì gbogbo ara wa pátá gbogbo ẹ̀ ní ó bàjẹ́ aláwọ̀ yẹlẹ kọlẹ̀ anábì ni ọkàn yín ni sọ ọkàn ní darí làákàyè làákàyè ní darí ojú làákàyè ní darí etí làákàyè ní darí imú làákàyè ní darí ẹnu ọmọ mi ọ̀fẹ́ fọkúsọ yóò sì kó wàhálà báwọn ẹbí ẹ ọ̀rọ̀ ni torí kò ní làákà làákàyè ní darí ẹsẹ̀ ọkàn tí ọmọ wọn wá jẹ ọba ara yìí wọn ní ọkàn yìí ni ká lè mójútó gbogbo tí ọba tí ọba yi kọkàn yìí ọmọ sàárẹ̀ wọ́n ní ká lọ lè mú kó nínú ilé wa nítorí pé ọmọ rẹ ò lè máa tẹ̀lé káàkiri bọ́ ọba ló dé mọ́lẹ̀ ọkàn primary school lọ́dọ̀ rẹ ó dé mọ́lẹ̀ ọkàn tẹ́ndó secondary school nínú yàrá rẹ ṣé nínú abúlé yín yóò jáde wọ́n dàbọ̀ bá dé mọ́lẹ̀ tó ní ọ̀lọ́ yunifásitì ń tẹ́ pé àgídà tí yín àgídà tí yín kò sí yunifásitì ń bẹ̀ ṣé bí yóò lọ lé ọkọ ọkọ rẹ̀ ń gbé Maiduguri ọmọ yẹn tó bá ti bàjẹ́ yóò lè kó ara àwọn Maiduguri sí yọnu gbogbo tí ń ṣẹlẹ̀ lé wọn wọ́n lápá lọ́wọ́ ọ̀gá náà máa fẹ́ ó ní ya khadima alijisimi ka mutasukọ le khidimati ó ní ìwà tó jẹ́ pé <laughs> ara nìkan ló ń yanjú ara nìkan ló ń mójútó irun ọmọ mi ẹ aṣọ ọkọ mi ẹ aṣọ ìyàwó mi ẹ ẹranka oúnjẹ ńlẹ rapata wọn jẹ jẹ jẹ jẹ nutrient oríṣiríṣi ó ní mo kí ọ tán tọjẹ pé ara nìkan wọn ò ní àwọn mójútó ara o yìí dáhùn báwo ni pé ara nìkan lè yíyanjú nu léyìn ó ní kàmùtàṣùkọ ní kìdìmọ́tì ah! ó ní àṣeyọrí ọ̀làgbà fún yín o nínú ilé o àtẹ̀tìlógún rẹ̀ wà mí máa fi ìkùsìrà nù ó ní ẹ fẹ́ jèrè lóko òfò ẹ wà lóko òfò ẹ wá fẹ́ kíni ẹ fẹ́ jèrè akbili ala ruhi ó ní mójútó ẹ̀mí rẹ̀ ẹ mójútó ẹ̀mí yín wasitakmil fadailahu gbogbo tí wọ́n bá mú ẹ̀mí náà lọ́lá lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn ẹ mójútó wa anta birruhi la biljismi insanu pẹ̀lú ẹ̀mí là á fi jẹ́ èèyàn kìí ṣe pẹ̀lú bọ́dì nìkan pẹ̀lú ẹ̀mí là á ṣe ń jẹ́ èèyàn bẹ́ẹ̀ bá dé èèyàn tó ní bọ́dì tó múra dáadáa tá a ti wá mọ̀ pé bí ṣe ń bọ̀ òun lọ̀gá àwọn olè ládùúgbò yìí ẹ̀dẹ́kùn tán ní òkè káàbọ̀ pẹ̀lú gbogbo mọ́tò tó gbé àti gbogbo aṣọ rẹ̀ tọwọ́ yẹn bọ́tà bá rí èèyàn tọwọ́ sáfúlẹ̀tì tó sì mọ́ tí ń bọ̀ jẹ́jẹ́ tí wọ́n ní àwọn ni wọ́n jádùúgbò yọ̀ dàrú tí wọ́n bá ti dá sọ̀rọ̀ kan ládùúgbò yìí ọ̀rọ̀ náà lójútùú tí máa ń bọ̀ gbogbo wa láàmú àpọ́nlé nítorí làákàyè rẹ̀ àti ẹ̀mí rẹ̀ mufsidat al-baytil muslim tábà ní a máa ka àwọn nǹkan tí ń balẹ̀ mùsùlùmí jẹ́ tẹ́mi ìfi ń di pẹ̀ta tẹ́mi yóò fi wúlò mọ́ torí mi ní ọ̀dà àti ilé òfìdá àwọn afá ọlọ́pọ̀ jantirẹ rẹ nínú ẹ̀ láàkà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ adamul iman billah wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wa nínú ilé àti bàbá àtìyá àtọmọ àní ìmánì máa àní mánì sọlọ́hún ọ̀tọ̀lẹ́ni tá a rò pé ń darí ayé bí nǹkan kan bá ti ṣe wá ọ̀tọ̀lẹ́ni ti ń ṣe wá bí nǹkan kan bá ti dúró ọ̀tọ̀lẹ́ni tó ní ó dúró tí nǹkan bá ti ń kọ̀ntínù ọ̀tọ̀lẹ́ni tí ó ní kọ́ máa kọ̀ntínù yàtọ̀ sọ́lọ́hún nínú lórí wa ẹ gbọ́dọ̀ máa pé à gbogbo wa nínú ẹbí yẹn wọ́n dáwọ́ tẹ̀ wá nì àwọn wọn dáwọ́ yìí kula musibana illa ma kataba Allahu lana nǹkan kan ò ní ṣe wá àfi tí Ọlọ́run ti kọ fún wa Ọlọ́run ní táwọn ẹrú Ọlọ́run ọba máa wí nìyẹn ẹ lè yí ọbọ kúrò nínú ilé wọn lè yàtọ̀ ńlá àbí ẹbí yìí sì máa múlò múri ha wọn nítorí pé Ọlọ́run ọba yìí ẹ gbọ́dọ̀ yọ ọwọ́ rẹ kúrò nínú ilé o tẹ ẹ bá yọ ọwọ́ ẹ kúrò nínú ilé ẹ ní yọrí nítorí pé ẹni tí ọba yín darí ayé yín nínú ilé yẹn Ọlọ́run nìkan náà ni wọ́n fi tàn á ti hira ìmọ̀ tẹ̀lé àṣẹ Ọlọ́run nínú ilé ibẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ yín wà ló ṣe jẹ́ pé ẹrù ọlọ́run ọba Luqman wọ́n ní kí sànàbí ọlọ́run ẹrù ọlọ́run ọba fi arjahil aqwal fi arjahi akwali almuhakikin àwọn tí wọn bá ti tàn wọn ní lukumanu ẹrú Ọlọ́run ní kìí ṣe anabi Ọlọ́run Ọlọ́run wá ròyìn ẹ nítorí pé ọ pàtàkì lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ní sẹ́yìn ọfẹ tó léyìn ni ẹ rí bí lukumanu ṣe ń tó lé wọn ìdí kọ́ lukumanu libuni ṣé ẹ sí ń bẹ̀ ọlọ́run ní ṣé ẹ gbọ́ ẹ ti gbọ́ ẹ ti mà nígbà tí lukumanu sọ fún mi tó pe kalẹ̀ nulẹ̀ wọ́n wọ́n wọ́n ayélujára ti ń ṣe wáàsí fún wáàsí lọ́wọ́ máa ń ṣe fún mi kéṣẹ́ ti wáàsí lẹ́ẹ̀mọ́ kó wálé àwọn ọmọ wọn wá fẹ́ràn wáàsí wọn wá nífẹ̀ẹ́ gbọ́ nǹkan mímọ́ lẹ́yìn wáàsí wọn wá dẹni rè wọ́n wọ́n yà ìdòwò yìí ṣe wáàsí fún yá àbúná yìí oníwọ̀ ọmọ mi láàtò ṣèríkì bíi láà mọ́mú nǹkan mímọ́ lọ́hún torí òní sọ́ksìdì inna ṣirika la zulmun azim ìmú nǹkan mi mọ́ lọ́wọ́ ọba yìí lẹ́ni tá a gbára lé lẹ́ni tá a ń fẹ̀mí tẹ̀ lẹ́ni tá a ń retí oore lọ́dọ̀ rẹ̀ àbòsí ni nítorí pé ẹ̀yin náà mọ̀ pé ìtẹ́ gbára tì ń kọ́ da yín ọlọ́run tó da yín lọ́yọ̀ kẹ́ gbára tì. sọ́tò ló mọ àyà thirteen nínú àwọn ìtí ń balẹ̀ mùsùlùmí jẹ́ lẹ́nìí tó ṣe pàtàkì jù jàmá òun náà ni pé àgbọ̀rọ̀ wa lọ́lọ́run lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́nìí bàbá wọlé mùsùlùmí ẹ̀rà fikọ́ ẹ̀rà rìmọ́lẹ̀ ẹ̀rọ ńlẹ̀ ẹ̀rí pààrọ̀ ẹ̀rí tí ẹbu tí wọ́n máa ń sá àwọn míì lágbo àgbo ẹ̀yọ́nú nínú ìdílé wọn bó bá ti dé látẹ̀kọ́ báyìí wọ́n fún un pa wọ́n náà mú díẹ̀ o kó lè dá fún ọ tó bá dé kó àwọn àlùfáà wa ọṣẹ gbogbo ń ta wí yìí ẹbọ ìdílé wọn ni gbogbo ilé tó sábà wà ẹ lè láṣeyọrí nítorí ẹ̀yìn nìkan kẹwàá nílé nítorí ẹ fi kọ́ yẹn àlìjánu wà ń bẹ̀ ìtẹ́ rì mọ́lẹ̀ àlìjánu wà ń bẹ̀ èyí tó wà ní kọ́mọ́dù àlìjánu wà ń bẹ̀ àwọn ọmọ yẹn ò lè jẹ́ èèyàn nítorí pé èso wọn máa dáwọ́ tẹ̀ wọ́n tí wọ́n bá ń jáde ni kí wọ́n tún darí wọnú lé èso tún dáwọ́ tẹ̀ wọ́n àbẹ́yẹn rí bá o lè níjọ́ tó bá wọlé àwọn bàbá wa kí ni máa mú ìgbálẹ̀ ṣe ìgbálẹ̀ lọ́wọ́ gbé ebí gbòòlù lọ́wọ́ nígbà wọn wá mú gbálẹ̀ ta ló mú mú ta ló tẹ̀ bá tó fi mú gbálẹ̀ tí fi ń gbálẹ̀ wájú lé ewé àlìjànú tó wà bẹ́ẹ̀ ṣé yẹn rújú ni ẹ wá kéṣù sílé oyè ẹni wọn tó sagbára wọn tó sáájò wọn ní àti bàbá àtìyá àtàwọn ọmọ inú ni kò lè sáṣeyọrí nítorí pé wọ́n ti disappoint ọlọ́run ọba tó dá wọn tó sì dá gbogbo nǹkan anabi ibrahim ó ní ya abati ìwọ bàbá mi làtàbùdí shaitan mọ́sí èso mọ́sàlì jẹ̀nu o mọ́sí èso inna shaitana kana lirrahmani àṣùyà shaitan ọlọ́run ṣépèlè nígbà tó ṣẹ̀ ni o ìwọ náà mọ́tò ń ṣe o ẹ dákun kí lànà Ibrahim mójútó yìí inú ilé ẹ̀ ń pè bàbá rẹ̀ sákèsì Quran nineteen ayah forty four alẹ́ Ibrahim ọ̀dákẹ́ onírọ̀bìjì alẹ́ hàdà lẹ́bàládà amina ilé wa yìí ìlú wa yìí ọlọ́run fẹ́ ọlọ́kàn balẹ̀ wàjúnúbù ní wàá gbé mi jìnnà sí wàbà níyà àtàwọn ọmọ mi nínú ilé wa anna abudulayi asunam kama borisa mọ̀jì asòrìṣà láyé wa anabi Ibrahim ní sàdúrà yẹn wọn náà máa ṣàdúrà ni pé ọlọ́run ó gbó yín nínú ilé yín àtọmọ àti ìyá àti bàbá kọ́lọ́run má jẹ́ ní nǹkan kan nínú ilé tẹ̀fẹ̀ mi tẹ̀ kò sí lẹ́tọ̀ láàfà àwọn àfà yín ti máa máa ń gbé àwọn kìnnìún sínú ìgò fanta yóò rọ sínú ìgò kóòkì sọ fún un pé kó stop bẹ́ẹ̀ kó lè fi tún ayé rẹ̀ ṣe nítorí wọn gbé fún yín ní pé kẹfì tó ayé yín ṣe nínú ilé yín ẹni kó lè fi tún ayé tiẹ̀ ṣe kọ́ máa máa hàn túmọ̀ táyé ẹ̀ bá ti da kò ní àǹtúmọ̀ èyí tó ti fi pólí bagi ni ẹ sọ fún ẹni àfa ẹ má gbé wá má ẹ lè fi tún ayé ìrandíran yín ṣe kí wọ́n máa ta mọ́tò kí wọ́n máa lọ gbogbo kò sí ilé tó lápá ẹbọ yìí ẹbọ ni ẹyọ máa yá mi ní ẹsẹ Islam wọ́n ní ká ká ká environmental nulẹ àkọ́kọ́ tí ń balẹ̀ jẹ́nu nígbà àárín wa tọ́lọ́n bá ti bàjẹ́ kí ló fẹ́ ṣe láyé mọ́ tí ó lójútu ẹlẹ́ẹ̀kejì ádámù ìbájá ti la àsìn ọlọ́run lé ẹlòmíì gbàgbọ́ ọlọ́run bẹ kò sì ṣẹbọ àmọ́ kò sí bàdà ẹ mọ̀ pé lẹ́yìn kákì ìran ọ̀ràn yàn ní mọ́sálásí fọkùnrin kọ́ yẹn náfìlà nínú ilé ó lóore ju mọ́sálásí lọ kọ́ yẹn náfìlà nínú yàrá rẹ̀ ìwọ ọkùnrin ó lóore ju kọ́ yẹn náfìlà nínú mọ́sálásí lọ àdébìlọ́sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam obìnrin tiẹ̀ àti nákìlá tiẹ̀ àtọ̀nà yẹn tiẹ̀ kọ́sá mọ̀ ọ̀rọ̀ ju tiẹ̀ sínú bó sínú ilé anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni ij'alu min salatikum fi buyutikum ẹ máa kí ọ̀pọ̀lọpọ̀ náfìlà nínú ilé yìí ẹ̀yin tẹ́jọ́ kùnrin ẹ̀yin tẹ̀sí jóbìnrin náà ẹ̀ máa yẹn náfìlà púpọ̀ nínú ilé wala ta'khuduha qubura ẹ má sọ lẹ́yìn di sáré ajẹ́ pé àyè kírun ní sáré àyè kírun ní gbé sáré pàtàkì ni sáré wa àwọn sọ fún yín pé àti ẹwú òkú àwọn bàbá yẹn kú láwọn mọ́ṣáláṣí yẹn àwọn tí wọ́n sọ̀rọ̀ sẹ́wọ̀n wọn àwọn wùlámà wùlámà wọn yẹn àwọn àfa àfa mùdírù mùdírù yẹn ẹwú òkú wọn jáde kú nínú ilé ẹlọ́lé ẹlọ́lé sí wọn sí tẹ̀ ẹni bá kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè wọn ò nírun anábìnrin ẹ má sọ lé yìí di sàárè sàárè ni wọn ti kírun tẹ́lẹ̀ yìí ò nírun tó bá kírun bẹ́ẹ̀ ẹ̀yẹ́ màá yára mi mú táfàkọ̀ àlè àdìsí wà ní Bukhari àti Muslim ọlọ́wọ́ bá wa sọ pé wà á múrí ahlaka bis-sala máa pa àwọn ọmọ rẹ láṣẹ kí wọ́n máa kírun wastabir alayha kò sì ṣe sòrò la nas'aluka rizqa àbèrè arísìkí àti tẹ́ ń ṣe tẹ́fì lárísìkí ọlọ́run lè ta fẹ́ bèrè nahnu narzuquka àwa gan la ṣòwò fún yín wal aqibatu lit ẹni bá bẹ̀rẹ̀ ọlọ́run ni ó lẹ́yìn o kí lọ́lọ́ ní kólùbàdé ọlọ́run bá máa ṣe yìí kọ́ máa ṣe kí ni kọ́ máa kírun ṣọ́ọ̀tù tọ́ ha aya one thirty two ẹ pa wọn láṣẹ bá anabi ṣe láàánú tó bá anabi ṣe láàánú tó anabi ni múru awladakum bis salat wa abna'u sab'a ẹ tó fún àwọn ọmọ yẹn kí wọ́n máa kírun tí wọ́n bá ti tọ́ ọdún méje wadribuhu inda al-ashr tí wọ́n bá ti kí ọmọdún mẹ́wàá ẹ máa já wọn lọ́rẹ́ bá anabi ṣe láàánú tó anabi ni ẹ já lọ́rẹ́ torí kó lè bá ṣe rí rí ẹ já lọ́rẹ́ má lù lápò mọ́lù lápòpá o torí ìrun ò tí sọ̀rọ̀ àyàn lérí rẹ̀ ó dìgbà tí ó bá wọ fifteen years rìhásà ni èyí tá a fẹ́ kọ́ máa ṣe ọ gbọ́dọ̀ wá pààyàn torí pé wọ́n ń ṣe rìhásà fún wọn èsì báyìí fún o àmọ́ ní tá a fẹ́ kọ́ mọ́ sí lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún látọ̀dún mẹ́wàá náà yóò ti ṣe kí ni ní ó ti máa fi kọ́ra anabi sọ bẹ́ẹ̀ sallallahu alaihi ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa òfàdé bẹ́ẹ̀ nílẹ̀ mọ́tò àwọn obìnrin wọn àtọkùnrin wọn tí wọ́n bá ti pọ́ ọmọdún mẹ́wàá ẹ má jù wọ́n sùn papọ̀ mọ́ o wọ́n má ti ń lọ́sẹ̀ mọ́ra wọn ayé wọn padà bàjẹ́ o nígbà tí ò sí sátáláìtì tí ò sí tẹlifíṣàn tí ò sí fóònù ni wọ́n sọ̀rọ̀ ká tó wá pé nísì ọwọ́ ní ìwọ tí ẹ kò ságbára fún ọ lọ́wọ́ ní ọmọ géńdé ọmọ ọdún mẹ́wàá àti ọkùnrin àti obìnrin rẹ wọ́n wà ń sùn papọ̀ wọ́n wà ń pè ọ̀ ságbára ah, aburú lágbo ọ lè bẹ́ẹ̀ lọ́ọ̀ ní kọ́lọ́ọ̀ àbí kọ́ mọ́kàn lọ́dà àǹtí rẹ̀ kọ́ máa lè gbé bẹ́ẹ̀ ọlọ́mọdé àdánwò bẹ́ẹ̀ mọ́jọ ṣẹlẹ̀ sí wọ́ọ́lọ́ ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa anábìwá muhammad sallam anábì ìjọ kan anábì bá wọn sọ̀rọ̀ àbá sọ̀rọ̀ nípa ká máa kírun nínú ilé inú ilé wa aṣọ di mábàdì aṣọ di masjidi ibi tá a ti máa kírun oye ibi tá a ti máa sin ọlọ́run ọba wa anábì ní ọlọ́run kọ́ bá kẹ́ arákùnrin kan tó kírun náfìlà lóru fa ayíkọ̀tọ̀ mọ̀ra àtàwọ̀ ó tún wá níyàwó ẹ̀ fasọ̀láti ìyàwó rẹ̀ náà tó kí fàyín àbátí nàdọ̀ nàdọ̀ ha fi wọ̀dí ìhàlmá ìyàwó rẹ̀ ìgbà tí táwọn kò sá jí bọ̀rọ̀ ọ̀wọ́n mi sí lójú anábìrì ọlọ́run kọ́ kẹ́ ẹ̀ wọ́n ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ anábìrì sàdúrà fún ẹni bá wọ́n mi sí ìyàwó lójú bí kò wá sí tààjù di anábìrì ọlọ́run ti sàdúrà anábìrì ọlọ́run ti mà anábìrì ní àánú ọlọ́run ti ń bẹ pẹ̀lú ẹ̀ anabi ma wọn mẹsẹ lójú títí arábìnrin náà fi dìde táṣe tá nífi kó lára rẹ tó fi yẹn náà fìlà wàràhìmọ aláhi mọra àtànkọ ọmọtìmínà lẹ́yìn bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ọba kọba ń kẹ́ obìnrin kan náà bá ṣe dáadáa fún ah obìnrin dáadáa obìnrin dáadáa obìnrin tí òwúrò fíìmù dago kan bẹ́ẹ̀ má ti wo fíìmù dago kan kó lè sùn lókun kò sí ní jẹ tààjù ní ànábì ní arábìnrin yìí ànábì yìí ọlọ́run kọ́ bá ń kẹ́hùn náà fásọ̀ láti ó dìde ó ṣe náfìlà fa èkó tàtí ọ̀tá ọjà ọwọ́ apàrà jí ọkọ rẹ̀ pé abú ẹ̀ dáàdi Ibrahim ẹ̀yin náà ẹ̀ bọ́ lọ́n sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ̀yin náfìlà fa in aba nadahat fi wájú ìlmà ibi àbúkọ́ ti ń ṣe pé fìmílẹ̀ náà fìmílẹ̀ náà aba ni pé kò fẹ́ kí kò fẹ́ ṣe kíni kò fẹ́ kí torí oorun kò sẹ́ni tó rùn jùlọ ọwọ́ ara lọ́wọ́ ọwọ́ akọ̀wọ́ bomi wọn ní ọ̀rọ̀ bílẹ̀ lérí o kọ́mọ̀ ní kótó wọ́n ní kọ́dà bàbá yìí kí ọ̀dà náà kátà ti sílọ̀ lára yìí àwọn àwọn bá ní ọwọ́ kọ̀wọ́ bomi ọwọ́ kọ̀wọ́ bomi omi ìṣàwọ́ ọwọ́ kọ̀wọ́ bọ̀ ọwọ́ mu jáde bẹ́ẹ̀ ọwọ́ àyàn sí ní ojú sọ́bà ní pé kéèyàn dà nǹkan sí yàn ee nàdọ́ hàn ní pé kéèyàn yàn nǹkan sí yàn mọ̀ṣẹ̀dá ata kórókóró ó lè bá dá kíákíá wọ́n ní omi ara àyàn báyìí ní jama Abu Hurairah radiyallahu anhu wa ahali ọlọ́nkọ́ba ṣe dáadáa fún oye wa ahali àti gbogbo àwọn fámìlì rẹ̀ wọ́n ní wallahi law dakhalta bayta Abi Hurairah gbogbo àtẹ bá wọlé Abu Hurairah filayi layl lóru illa wajadta wahidan yusalli fil layl àfikẹ́ rẹ̀ nìkan tí ń ṣe kí ni tí ń kírun lọ́wọ́ nínú àwọn mẹ́mbà ilé Abu Hurairah wa yaruddu alayka wa alaykum salam wa rahmatullah tẹ́bání asalaamu aleykum nílẹ̀ abu rẹ́ra ẹ ní wílẹ̀ kejì tẹ́nìkan fi ni wa aleykum salam wa rahmatulah ní ẹni àsìkò tẹ́ bá débẹ̀ lóru wọ́n nítorí pé oye abu rẹ́ra radiyallahu anhu oye yóò bẹ̀rẹ̀ náfìlà tiẹ̀ látẹ̀yìn ìṣá yóò kì di ìdajì òru ìdá mi ìdá kan nínú mẹ́ta òru ìyàwó rẹ̀ náà bẹ̀rẹ̀ láti ìdá alákọ̀ọ́kọ́ yẹn débi ìdá kejì wọ́n ní ọmọ ọ̀dọ̀ òun náà bẹ̀rẹ̀ láti ìdá kẹta tó bá di fájìrì fẹ́ tó gbogbo wọn wá jíra wọn padà wọ́n wá ṣe dùá wọ́n wá di pé àwọn tí wọ́n lọ mọ́ṣáláṣí wọ́n máa lọ mọ́ṣáláṣí kẹwàá nílẹ̀ àbúrò rẹ̀ ránjọ́ kan kẹwàá ní salamu aleykum kílẹ̀ wa parọ́rọ́ lóru wọ́n ní kò ṣẹlẹ̀ rí ilé tí yín máa ń parọ́rọ́ jẹ̀mọ́ ìyàwó òkí ọkọ òkí àmì ìtàsí ọmọ ẹsẹ̀ méjèèyàn láyé ẹni máa fẹ́ kéèyàn láyé fi sùn lóru wà máa ń tọ́lá balùwà sáhìrà làyàlì nínú àwọn àlùfáà wọn wọn ní gbogbo ẹni tí máa ń wá gíga láyé àti lọ́run wọn ní kò ní sùn lóru àwọn lọ́nà òsì ọ̀nà òsì bọ́ọ̀lù ọ̀nà òsì ní sí wọn ní kálọ̀ wọn lù ní. oògùn ọ̀tá ọ̀tá ọ̀tá bá o ọwọ́ àárẹ̀ ìyá rẹ̀ lọ́jọ́ pípẹ́ oògùn sọ́ni sí ọ́ ni bẹ́ẹ̀ bá rí wọn lásìkò sàárì ẹ̀ ní rí kí wọ́n sùn ẹ̀ gbọ́ tí wọ́n máa ṣe astagfirullah alazim astagfirullah alazim la ilaha illa huwa alhayyul qayyum astagfirullah astagfirullah orí ayé àtọ̀run kátó kásùbà là máa rí ọlọ́run ló wọ́n sọ kalẹ̀ sísan máa yé ọlọ́run máa béèrè pé man yasaluni ta ni ń pè mí lọ́wọ́ ta ni ń béèrè nǹkan eh? kémi ó fún man da'ani fa astajiba la ta ń pè mí kí n dá lóhùn ìwọ òpè ọlọ́run wọ́n tún gbà náà wọ́n máa yẹsẹ̀ alẹ́ ní ifá ọ̀tí yá nà ta ni ń béèrè kankan nínú tí ń bẹ lọ́dọ̀ mi tí ò sí lọ́wọ́ ẹlòmíì kémi ò fún sí wọ́n máa yẹsẹ̀ tẹ́kí fúlẹ̀ ifá àgbẹ̀fẹ̀rẹ̀ la ta ni ń wá foríjì nǹkan foríjì sí o ti sẹ̀mí lọ́sàn tó ọmọ ibi tó sí mọ́ ọ̀yà wá foríjì lóru ọlọ́mọṣẹ́ sàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tọ́ba á jẹ́ àwọn ọkùnrin ni wọ́n wà nulẹ̀ òun àti bàbá ẹ̀ ọmọ àti bàbá ẹ̀ wọ́n máa lọ mọ́ṣáláṣí lọ́lẹ̀ kírun ọ̀rẹ́ àyà umu gan ni wọn máa gba ọmọ rẹ ọkùnrin yọọ máa gba lọgọ báyìí pẹtọ mọ wá lọ mọsíjìdì lókùgbà tí ó bá ṣéwu ní ojú ọ̀nà nítorí pé ilé lobìnrin ti ń kọ̀ràn yàn àti náfìlà ẹ̀rọ ọkùnrin mọ́sálásí là ti kírun ọ̀ràn yàn náfìlà nìkan là á máa yàn nínú ilé ọlọ́ni wàríkọ́ ohun máa rọ kẹ́hìn ẹ máa rùkú pẹ̀lú àwọn tí wọ́n rùkú ẹ bóòlù ló ṣe fẹ́ rùkú pẹ̀lú àwọn tí wọ́n rùkú tó àwọn tí wọ́n rúkú mọ́sálásí náà wà ọlọ́run ni rúkú pẹ̀lú àwọn jàmáà tí wọ́n rúkú eléyìí ni ọwọ́ ní Quran suratul Baqara aya twenty three àbáwọ̀ abdullahi bin Mas'ud ó ní hafizu ala abunaikum fi sọlá ó ní ẹ mójútó àwọn ọmọ yín káwọn lè kírun lásìkò wa awiduhum lkhaira fa inna lkhaira ada ẹ̀rọ wọn ẹ̀rọ wọn fún dáadáa nítorí pé dáadáa máa ń dàsán dáadáa máa ń di custom mọ́yànlá dáadáa ìmáa ń di ìṣèyàn ẹ máa rọ wọn káwọn ọmọ yẹn kí wọ́n ṣe kíni kó dé yàn rẹ látara kí wọ́n máa lọ lè kírun àfọwọ́ Umar ibn Khattab ó ní salatul mar'i fi baitihi nurun ó ní gbogbo ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ mà sírí àwọn sàhábà ni Umar ní sẹ́ẹ̀rí kẹ́ máa yẹn náà fi là nù lé ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ìmọ̀lẹ̀ ni nínú lé àwọn àlìjànnú wọn máa jáde ni àtàṣe èwo bí wọ́n bá ti yẹn náà fi là ó níbi àti máa sòun kankan kọ́ bí wọ́n bá ti yẹn náà fi là ilé àwọn màláyíkà ni ibi wọ́n bá ti ń wo fíìmù tí wọ́n ń jójó àwọn ẹlẹ́sìn tí wọ́n ń wo òhò obìnrin ilé àwọn èṣù ni àyàfà àwọn ọmọ rẹ̀ ó ní ẹ máa kírun nu lé ìmọ́lẹ̀ ní fanáwó obìnrin tẹkùn ẹ tàn sí lẹ́yìn àwa tàn mọ́lẹ̀ satellite dish internet phone television à ń bọ̀ à ń bọ̀ ọ̀rẹ́ gbogbo àwọn nǹkan tí ń sọ òun náà à ń o àwọn máa bá a ní àwọn jẹun lójú jẹun lójú oorun wọn lágbájá yẹn ẹ bó ṣe wà yẹn kọ́dà ọ̀pọ̀ jẹ̀wá látọjú oorun ni ọkùnrin bá aláṣepọ̀ obìnrin lá aláṣepọ̀ ọkọ òru ọkọ ọ̀sán gbogbo ẹ̀ ní ọmọ ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ti máa kírun nulẹ̀ kẹ́ ẹ máa ṣàdúrà nulẹ̀ ẹ̀yọ́ máa yára nínú ẹ̀sìn wa ẹ̀ rí nínú àwọn ìbáàdà tá a máa ń ṣe nínú ilé tí fi máa lójútù òun náà ni ká máa gbàwẹ̀ ya ayu alladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo kutiba alaykumus siyam ah àṣẹ Ramadan lọ́ra yẹn fún yín kama kutiba ala alladhina min qablikum bá a ti ṣe àwẹ̀ lọ́ra yẹn fáwọn tó ṣíwájú yín la'allakum tattaqun kẹ́lẹ́ bẹ̀rù ọlọ́run at-taqwa wal aqibatu lit-taqwa ìbẹ̀rù ọlọ́run ọba ni ó wà nú ẹ̀mí gbèsè ayé gbogbo ó fi lójútùú ó mú ọ̀rá láàfíà tó nǹkan àbú náà ní àwọn ọmọ náà ní ìbẹ̀rù ọlọ́run ló kú o nínú tí máa bá bẹ̀rù ọlọ́run òun náà ni ààwẹ̀ lọ́mọdọ́ ọ̀rọ̀ yẹn nìyẹn lẹ́yìn náà ààwẹ̀ mọ́kànlá lóṣù ọgbà monday thursday lẹ́ẹ̀mẹrin mẹ́jọ kọ́ ìjọba àbí ọwọ́ àgbà thirteen fourteen fifteen àbí any day nínú oṣù kọ́ ọgbà ọ̀rọ̀ mẹ́ta àmì ìtọ́jú àti nípa jẹ́ thirteen fourteen fifteen èyí lè gba aláìsí bọ́ sí thirteen fourteen fifteen ẹ wá ń gba ọmọ kànlá lóṣù nínú ilé àbúngbà ọmọngbà ọmọngbà la alakun tatakun ọlọ́run sọ̀bẹ̀rẹ̀ ọlọ́run kalẹ̀ sínú ilé tọmọ bá fẹ́ di wúlígánsì kò sì ní ya wúlígánsì mọ́ àmọ́ ní àbú jẹun ajẹ́pàtì ọmọ náà jẹun ajẹ́pàtì àwọn ọmọ náà jẹ ajẹ́pàtì wọn ò dìde lóru wọn ò gbà rẹ lọ́sàn ẹ̀yọ́ màá yá àwọn ẹni eré bí wọ́n ṣe lo ayé wọn nìyẹn o ẹlẹ́ẹ̀kẹta nínú táwọn àlùfáà kà nínú nǹkan tí ìmọ̀ ń ba ilé mùsùlùmí jẹ́ ádámù tafahumi bayna zawjayn kí ọkọ àtìyàwó má gbọ́ra wọn yé dráìfà àti kọ̀ńdọ́kítọ̀ wọn gbọ́ra wọn yé lérí mọ́tò kan náà ọkọ àtìyàwó wọn gbọ́ra wọn yé lérí ilé kan ilé kan náà ni wọ́n jama wọn ò wá gbọ́ra wọn yé àwọn àlùfáà ní wọn bá ti gbọ́ra wọn yé kò sọ́gbọ́n tí wọ́n dá tí wọ́n fi láṣeyọrí nu léhun ṣe é rí ọ̀nà tá a máa ń gbà gbọ́ra ẹni ẹ̀ mọ́jàmá ṣe ń ṣàlàyé fún yín alákọ̀ọ́kọ́ òun náà ni pínkà yín méjèèjì kẹ́ máa lọlé kéwú níta ìbá ti ń kà oyè kọ̀sán àbúrò nídìí yẹn bọ́bá ti ní àbẹ́bí sọ báyìí lọ́ba ká ń lẹ̀ ìdí mo ọ̀dà tẹ́lẹ̀ o àdéhùn tó ká ni ẹ máa lọ́ka tí òun náà bá ti gbọ́ tí ni tó ń ṣe tí ni òun lè wọ́n ṣe ọba yóò àdéhìsì sí láti nu sídìí sísàtò sọ̀híà ọba sí kalibani àdéhìsì tán sọ̀há lọ́ba yóò ṣe ife ànábì sọ́ba ẹ ti kà á nínú àdéhìsì tẹ̀ kà ní lára rẹ̀ bá rọ̀ kéwú ní màá rọ ìyẹn o ọlọ́run fi ní tẹ́ ẹ bá jẹ́ akọ àtìyàwó kí ló ní kọ́kọ́ ṣe fàyè dùn ẹ̀ ṣe wáàsí fún ẹ̀ dákun ọ̀fọ̀ ni wọ́n máa fi ṣe wáàsí lóṣèbí kéwù ẹ̀yin àbúrò ẹ̀ lè dúra yín sílé kéwù bẹ́ẹ̀ bá wá láǹfààní àti dáṣọ mọ́ aṣọ yunifọ́ọ̀mù ẹ̀ máa wá lọ alukọ̀ sannde sannde ẹ̀ nípa alukọ̀ jẹ ìgbà yìí tẹ́ ẹ̀ lọ alukọ̀ àfa sunna fódìdí ọdún kan ẹ̀ ti dàfa nù lẹ́yìn táàfà kan tí ọ̀rọ̀ yé tí ọkà sàmẹ̀wí àbí jámíà ọ̀kadà wọlé jáde Saudi tó ma wú wọ́n wọ́n bí wọ́n ti wí wọ́n kótókótó báyẹn ní Saudi yẹn fi pamọ́ òdodo lélẹ́yìn Imam Bukhari Muslim gbà kílẹ̀ tó wọn sọ pé ká máa ṣe ká tó wá pèsè ànáwí àti òye tẹ́lẹ̀ ẹ̀yọ́ máa yára nílẹ̀ sí wa ọlọ́run bá wá pẹ́ ọ kò wá sákèsí ẹ̀ á máa lọ lé kéwọ́ ẹlẹ́ẹ̀kejì á ní sùúrù òun tó ní sùúrù wọ́n máa kalẹ̀ ọkọ ni o àbú tó bá ti ní sùúrù ìyàwó rẹ̀ ó di mẹ́sàn-án tí wọ́n máa kà fún ọ pé ẹlẹ́ẹ̀kẹwàá náà ló tún fẹ́ nì tó ọlọ́run jó dúró ọlọ́run jó dúró sùúrù la fi ń sọkọ obìnrin sùúrù la fi ń gbélé ọkọ o wípé òní rí i tí yọ́bọ̀ ọ̀nù jẹ́ à mo gbàgbé ẹ̀ kọ́dà ọlọ́run ṣe fáwọn ìyá wa ìyàwó ànábì kò sọ ní hundred percent láyé mà sixty five kálukú gbé kàkì sixty sixty five ẹ̀ máa fi wọn wọn nìyí anabi láyà forúkú mọ́mìnà mọ́mìnà olùgbàgbọ́ dodo lóbìnrin lọ́kùnrin kò gbọ́dọ̀ kórìíra ìyàwó ẹ̀ ń kárí àmínú àkólókọ́n tó bá ṣe èyí tí ọ̀dà lónìí lọ́dẹ àmínú mínú àlẹ́ àkàrẹ̀ láti èyí tó ṣe lánàá tó dáa kọ́ wá fìtà náà ń pa tèmi rẹ́ kò tẹ́ bẹ́ẹ̀ bì àmọ́ òwò lọ lábẹ́ lábẹ́ lábẹ́ tó fẹ́ẹ́ fáwọ̀ yìí ń fi ọbẹ̀ tó dùn ní pípa àìtẹ́ bẹ́ẹ̀ bì pípa rẹ kó o sì gbà kọ́ tẹ kó o sùn jẹ́jẹ́ rẹ kọ́ ọ ma wá pé èyí ṣe wọ́n mọ̀ ṣe báyìí ọ̀rọ̀ ìjọ ti ọ wọ́n bá gbé fọtí sínú fíríjì bá gbé kó mẹ́ má bẹ̀lẹ́jọ́ bá gbé kó ee bá gbé kó má bẹ̀lẹ́jọ́ lójoojúmọ́ àfọwọ́riwó yéé èsù yín wá bí tí ó jòkó sí ni ó sì wọ́pẹ́ yọ́ra kan kọ́ọ̀bù tá a fi mú mi olówà lẹ́ńkulé mi ó sì gbé ó sì fọ́ ó sì kó sí kìtì jẹ́jẹ́ òun náà ti ní àbújá sákàlákà rẹ̀ wọ́n náà ni wá yíyá ó ti parí síbẹ̀ wallahi kò dìjà nítorí pé èṣù ń bẹ létí tó fẹ́ dàrin irú tẹ́lẹ̀ kọlọ́n sanu wa ọlọ́ni wa ni muratun khafati min baliha nuzuzan gbogbo èyíkéyìí obìnrin tó bá fura pé ọkọ òun bá òun jà awo ẹ̀rọ ọ̀dọ̀ni abọ́kọ̀ ọgbà tiẹ̀ ma ọkẹyìn sí ọlọ́run ò pe àǹtí rẹ ọlọ́run ò pe kó pe màmá ẹ ọlọ́run sọ pé kó pe àwọn ẹbí ẹ ọlọ́run sọ fún bẹ̀ yẹn pé kó pe àwọn bàbá àtìyẹ ẹ ṣàtúnṣe láàrin ara yín gbogbo ọdẹ náà ni wọ́n ń jẹ òkúta oníkíni jama onídodo ẹni tá ilé ìbẹ́jọ́ sì fi kọ́ bá parí jàǹgà òun náà rántí ẹ̀ àmúgbà tí òòrùn jọ tiẹ̀ síta kò jẹ́ yẹn ọmọ wọ̀ṣúnlẹ̀ wọ̀háyèrè ibi tí ń lọ nìyẹn ọlọ́run ní kẹ́ ẹ ṣàtúnṣe láàrin ara yín ẹ̀yin dráìfà àti kọ̀ńdọ́kítọ̀ yín ìyàwó ń kàn dọ́kítà àbí ọkọ̀ ń dra ọlọ́run bá yẹn méjèèjì yẹn wọ sólù òkè kẹsà tó ṣe yẹn ibẹ̀ lórí wà fún yín kì í sì divorce sórí yìí náà tí ó wà ta ti ń ṣe bí ẹni ọlọ́run pẹ̀lú kìmọ́rù àti jàlíbáàbù rẹ̀ àti nìkọ́bù rẹ̀ kò sí yàtọ̀ láàrin wọn àti ìyá kàfílà kò sí yàtọ̀ lọ́wọ́ wa diri pé ah bí bá sì máa ní ìbá sì wá fìyà kàfílà alẹ́ eléyìí náà tó wà lágbàá mọ́sọ̀bìnrin ẹni ó ti sọ fún yìí kọ̀dá kọ̀dá kọ̀dá kọ̀dá kọ̀dá kọ̀dá lẹ́ni ọlọ́run ní ibi àtúnṣe lórí wa ẹ má rojọ́ ẹ̀ ń síta torí tẹ bá parí ìjà tán gbogbo àṣírí tẹ ti tú obìnrin máa ń bínú yóò bá bínú yóò máa wá sọ ohun tí ò sọ yóò máa tún parọ́ tí ò pa yóò ti wá gbà ó jẹ́ ìwé ọkàn mi náà òun náà ńlá dá iná wọn bá dọ́rọ̀ lẹ̀ báyìí yóò ṣíyàwó rẹ̀ ńlẹ̀ ń hó hó ẹ dákun àwọn ọmọ táwọn ilé ṣe ilé ńlẹ̀ tó jẹ́ máa tọ́mọ ń gbọ́ tí ìyá wọn sọ pé eléyìí burúkú ni tí bàbá sọ pé ọmọ àlè ni wọ́n ní ti ń balẹ̀ jẹ́nu ẹ̀wọ́n fẹ́ kí ló tó ayé eléyìí wà nínú alukur'an alkarim suratul bakara bi wallahu alam abi alimura suratul nisa aya one twenty eight suratul nisa aya one twenty eight ní ọ̀rọ̀ kan tí ma ń ba ilé jẹ́ jẹ́mọ́ àmáṣíyàtú fi ni'matihi àlìmáṣíyàtú fi ni'matihi kéèyàn máa ṣe ọlọ́run pẹ̀lú ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba nínú ilé tẹ́ẹ̀ bá ti mutí nínú ilé oye àwọn màláíkà ò ní wábẹ̀ àwọn àlìjànú náà máa wábẹ̀ àwọn ọmọ rẹ̀ yìí náà àwọn náà padà máa mutí wọ́n nítorí pé tẹ́ bá rí bàbá bàbá bàbá tọ́jú òní darí ilé tó bá ti gbé ìlú gángan tí ń lù gbogbo àwọn ará alékin wọ́n máa ṣe jẹ̀má wọ́n máa jóni bó o bá ti mutí àwọn ọmọ padà máa mú bó o bá ti fagbó àwọn ọmọ padà máa fà á bó o bá ti ní gẹ́fẹ̀ẹ́dì tó lọ lè rí sífù kọ́ọ̀lù ń ta ọmọ náà padà máa ṣe é ń wọ̀ ń rí ọ́ tó bá lórí sífù tó yẹ nínú tọ́ílẹ̀tì ẹ̀ mẹ́kọ̀ yẹ kó sọ̀rọ̀ nínú tọ́ílẹ̀tì tẹ́lẹ̀ àwọn àlìjẹ̀nu ní gbẹ́bẹ̀ yẹ tó wà lọ lè ń yà lè ń bẹ̀ ó ti yẹ ẹ̀ àlìjẹ̀nu wá kó àlìjẹ̀nu fún ọlọ́run sọ níbẹ̀ o wọ́n ní gbogbo ilé tí wọ́n bá ti mú mú kú mu àwọn ọmọ abẹ kágbàgbé ẹ̀ ilé tí wọ́n bá ti ṣe sìná bí àwọn bá ti ṣe sìná nínú ilé ilé yẹn ti collapse kọ́dà ó kéré parí ó wà níbi iṣẹ́ kan oye máa bẹ̀ wọ́n bẹ̀ pé dákun níjọ́ tí wọ́n bá pè ọ́ fún emergency call àbí wọ́n níṣẹ́ kan tí wọ́n fẹ́ bẹ̀ ọ́ nínú school tó ti ń teach yẹn àbí nínú ibì kan obìnrin ni kí wọ́n sọ fún kọ́ máa pè ọ́ òun sílé ọkọ rẹ o wàláhì kò sí aṣọ tó fi wẹ̀ àbí kò sí ọṣẹ tó fi wẹ̀ tó fi mọ́ ẹ̀yọ́ màdá àná ilé Islam tóbìnrin bá ti wá yín àlejò mọ́ oye wàhálà ti dé tọkọ rẹ bá ti mọ̀ inú ilé wọn ṣẹ́tù mọ́ àmì yorùbá mi lónìí ti ń pariwo pé ilé ọ̀dà ilé ọ̀dà ọkọ ti ká ọkọ wa nígbàgbọ́ nù ẹ̀ mọ́ gbogbo ohun tí ọkọ ọmọ ṣe kò wá ní ṣe kankan mọ́ tọ́ba padà wáyé yóò wá kọ́ lẹ̀ yóò wá kọ́ àwọn ọmọ tì í bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn atajọ́ kan náà jàmá mùsùlùmí ọ̀rẹ́ kíyàwó rẹ̀ ṣe ìwọ náà má ṣe tọ́wọ́ bá ti ń ṣe òun fún ìyàwó rẹ̀ ń sígínà nìyẹn ẹlòmíì ò pé ẹ mọ́síná ló ń fẹ́ ṣe mọ́síná ọdún kèló tẹ́tí wà lẹ́nu ẹ̀ tọ́wọ́ fẹ́ ṣe mọ́síná ọ̀sọ̀ fọ́kùn ìyàwó rẹ̀ ni àyígbàṣẹ́ lọ́dọ̀ wọn wọ́n kàn sọ fún wọn ní o sàǹpélé kí ó la wáyé sìn ká máa sọ̀rọ̀ bó bá fi rí àyígbàsẹ̀ ọkàn sọ fún pé tó mo fẹ́ ṣe nǹkan báyìí kò jù bẹ́ẹ̀ kò sì ní pẹ́ mọ́ bẹ́ẹ̀ bá ti ríra yín àwọn afáà ní oṣù méjì oṣù kan ẹ̀sùn akédù kẹsìnmi nítorí pé bàbá rẹ̀ ti fò kọ́ nulẹ̀ tí wọ́n pe mọ́sínà ni ìyàwó ò ní gbọ́ yé sí mọ́sínà kí ni wọ́n máa gbọ́ yé sí jama ipe wọ́n yà lè ní apá wọ́n yà lè ó ti yé bàbá ti wá rí ẹ̀mí tiẹ̀ náà wá bàjẹ́ àwọn ọmọ rẹ̀ náà ti gbọ́ pé wọ́n dárí àwọn yálè torí ìyá nìkan fẹ́ mọ́sí náà tẹ́lẹ̀ yóò wá tó àṣírí rẹ̀ síbi tí ò ní ti ń balẹ̀ jẹ́nu tọmọ òní bọ̀rọ̀ mọ́ ẹ̀yọ́ máa yáàfin nínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan tí àwọn àlùfáà ní ń balẹ̀ jẹ́ ojúdò afúlámù làhábìtọ̀ antori kìtìvì ọ̀sídìí ọ̀jọ̀wà ọ̀gẹ́rẹ́dà is not prohibited in Islam kò kí ń ṣe èèwọ̀ nínú Islam kéèyàn ní tẹlifíṣàn nílé bóyá sídìlẹ̀ ń bẹ̀ ni àbí ẹ̀ ń wo ní ti ń ṣẹlẹ̀ lágbàlá ayé mi kì í ṣèwọ̀ ní tẹlifíṣàn yìí tó ọba fi ń ṣe òun ní ọjà àmà pé ṣé èèwọ̀ ni kò wà nílé rẹ̀ àbí kì í ṣe èèwọ̀ sórí tẹlifíṣàn tó wà nù lẹ́yìn tẹ́ ẹ bá ti ń rí irun obìnrin tẹ́ ẹ bá ti rí irun obìnrin tẹ́ ẹ bá ti rí irun obìnrin nínú tẹlifíṣàn yẹn èèwọ̀ tó wà nílé tẹ́ ẹ bá ti rí ọmọ obìnrin nínú tẹlifíṣàn yẹn èèwọ̀ tó wà nílé tẹ́ ẹ bá ti rí òwò obìnrin àbọ́kùnrin nínú tẹlifíṣàn yẹn èèwọ̀ ni kó wà nílé nítọ́lọ́ ṣe léwọ̀ lérí ilẹ̀ òun náà ló ṣe léwọ̀ lérí tẹlifíṣàn nítorí pé bí èyí tá à ń rí lérí ilẹ̀ bí ṣe máa ń mú fọ ara bẹ́ẹ̀ náà ni èyí tá à ń rí tẹlifíṣàn náà máa ń ṣe kíni ì máa mú fọ ara méjèèjì irinṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ṣẹ́ kan náà wọ́n ń ṣe kíni ni wọ́n ń ṣe ló ṣe jẹ́ pé nílé mùsùlùmí lẹ́ni tí wọ́n bá ṣe tẹlifíṣàn lẹ́ láti àárọ̀ di ẹja ní ọgbọ̀n ṣẹ́jú wọ́n ṣẹ lọ ọgbọ̀n ṣẹ́jú pé tí wọ́n ti parí púpọ̀ ẹ̀sìn tọ́lọ fẹ́ wò ń tán oyé tí wọ́n bá ti ṣe rọ́bà náà láti ṣe kùlú náà ni kò ti pa nítorí tó bá pa yín tí wọ́n gbé wá lẹ́yìn 30 minutes ni nítorí ojú ọlọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ kò sí ìyàtọ̀ láàrin ẹni tí ń wò di obìnrin lérí ọ̀kadà àtẹni tí ń wò di obìnrin nínú fíìmù bákan náà ni méjèèjì nítorí méjèèjì náà ni máa mú fún ara yẹn ní sì máa ń sọ yẹn délé rí ibu kọlọ musa ẹ sọ wa ń bẹ ká sì mójútó fóònù àwọn ọmọ àti fóònù ìyàwó fóònù ọkọ ṣe rí ìríkùrí ìwòkiwò ìmọ̀ ń bọ pọlọ jẹ ni tọpọlọ bá ti bàjẹ́ sẹ́yìn bá aṣọ lẹ́ẹ̀kan pé ọ̀rẹ́ rẹ̀ kan bẹ lamẹ́ríkà ọyẹ ọmọ ń bú fóònù lọ́wọ́ ó kiri wọnú yàrá ẹ gbọ́hùn ẹ̀ mọ́ ẹ sílẹ̀ ní béèrè kí ni ń ṣe ọwọ́ ń pè é ọ ti mature ọmọ tí o ti tó lo fóònù o gbé fóònù fún o nítorí pé ọkọ ọkọ mọba ọmọ sunkún ẹ̀yin ọmọ adáàmì nílẹ̀ Islam káti wá pé lè ní tọ́jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa sátáláìtì tá gbé sílé àní tí fi guide àní tí fi guide ìdáǹpẹ̀ tí fi guide ni pé kẹ́ẹ̀ra tẹlifíṣàn sílé kẹ́ẹ̀ máa wá wo ètò ẹ̀sìn tẹ́ fẹ́ wò tí ó ṣàǹfààní fún yín kẹ́ẹ̀sì mọ̀gbà tẹ́ wò ọmọ mo fẹ́ sùn mọ́ ewo tẹlifíṣàn èyí tí tí ọmọ yẹn sínú parun nítorí pé ìwọ bàbá àti ìyá tó fẹ́ sùn yẹn ọmọ tí wọ́n ń ṣe lọ́wọ́ ń bẹ̀ àwọn Yahudi àti Nasara àwọn ẹlẹ́bọ múlì ìdí àwọn ni wọ́n sì wà lérí mídíà ẹ̀sìn wa ní ẹrẹ́jú àwọn ni ẹ máa wò ó ẹ̀sìn ní ẹ má mu àwọn ní ẹ má mu ẹ̀sìn ní ẹ má jó àwọn ní ẹ má jó ọwọ́ àfọmọ́lẹ̀ pé kọ́ ọmọ lọ rí tẹlifíṣàn ṣé ẹ rí tẹlifíṣàn yẹn jẹ̀mọ́ mùsùlùmí tá a bá fi sí di mathematics ṣe rí tẹlifíṣàn ọmọ yẹn gbogbo mathematics yẹn tó bá béèrè lọ́wọ́ nínú jamp àbí nínú wáyẹ̀kì pẹ̀lú yọ̀ọ̀dà tọ́lọ́wọ́n ọba yóò dáhùn rẹ̀ torí pé ó ti yé fixis tó bá wọlé tẹlifíṣàn yóò yé yóò sì dáhùn rẹ̀ yóò sì lò yóò sì perfect ń bẹ̀ tọ́mọ bá wo òhò àbí ń mọ̀ pé báwọn tí wọ́n ń ṣe fíìmù yẹn ṣe rí báwọn ọmọ rẹ̀ ó ṣe yà bẹ́ẹ̀ náà rí pósítà ẹ̀rí pósítà jẹ̀má bẹ́ẹ̀ yẹn bá ti wù nǹkan act ló kù action ló kù tẹ́lẹ̀ bá ti gbé kan sínú ọpọlọ rẹ̀ kó wọn máa ṣe ló kù àfa kan bọ́ ọjọ́ kan ó lóun kàn rí ọmọ àwọn oyè ọwọ́ abọ́sọ lọ́hùn oyè ọwọ́ ń rólù ẹ̀ báyìí ìwọ́n ń rólù ẹ̀ àfẹ́ sìn ni ó àfẹ́ sún ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ọ́ ọbọ̀ sọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó wọ́n rúrú lọ sí báyìí kí ló ti bọ̀ yìí ó ní àwọn tó ń gbá bọ́ọ̀lù yẹn nígbà tí wọ́n win tí wọ́n score ó ní bí wọ́n ṣe ń ṣe nìyẹn níbo ló ti wò ó ah, lọ́mọ bá dẹ́gẹ́ bọ́ba ti di pósítà tí wọ́n ní get your copy tọ́ba sì ti mú kàn bẹ́ẹ̀ sórí tó wà ní pósítà yẹn báwọn ẹgbẹ́ yóò ṣe rí wọn kò sí wákàtí ń bẹ́ẹ̀ bọ́ọ̀ bá ti fẹ́ káwọn yá yakuya mọ́ gbé fíìmù yakuya wọ inú ilé ọmọ tí yọ wá sí inú abẹ́ plane ẹ nígbà wọn padà bí kílówí ó ní ní fíìmù lòun ti wọ títà yàrá wa pàdé máa lérí tọ́fọ́ lérí ìyá ìṣòfò ẹ̀ náà torí fíìmù ìbọn máa gbọ́n lòun àti boyfriend ẹ̀ nájọ́ ń chat ó sì ní kó apàdé wọn lọ́jọ́ta wọ́n sì lọ́bẹ̀ ó sì rí boyfriend pé ah wọn ò ríra wọn rí o níjọ́ wọn kò ríra wọn eré fóònù náà wọ́n ti máa ń chat lọ́ba ní kárábìnrin náà kọ́ máa bọ̀ wá ó rí pé gáà yìí náà ní pé ah, bọ̀bọ̀ yìí tó máa ń rí náà ni bọ̀bọ̀ yẹn bá ní kọ́ ká lọ sí ilé àfọ ilé ọ́pṣẹ̀ kan náà bá ń lọ bẹ̀ nígbà wọn dé fúlọ̀ lákọ̀ọ́kọ́ wọn rí jàǹkáwọ̀ ọmọ yẹn ní kí ló ń ṣẹlẹ̀ tí gbogbo wà dọ́sítì àwọn ni máa wọrí àwọn ní ilé dáàdì wọn ni dáàdì wọn ti àbádọ́ rẹ̀ for long òun á fẹ́ tún ṣe láti máa òun fẹ́ renovate ẹ̀ ah nígbà wọn wọ ní third floor òun tún lágbára ju ti arábìnrin yẹn bá wọ pé ah wíyà gbẹ̀yìn bó ṣe ní wọn bọ́lẹ̀ báyìí jama tó ní kó wọn padà lẹ́yìn ẹ̀ lọ́ba yọ ọbẹ̀ lọ́ba yọ ọbẹ̀ sí ọmọ ìjọba pọ̀ pé tóun bá ní kóun ó dé ìsàlẹ̀sàlẹ̀ yọ bá òun yóò ṣe pa òun lọ́ba fò lójú wíńdò second floor kò kú o àmọ́ ọ̀run rẹ̀ àtàpá rẹ̀ kò ṣiṣẹ́ má dàrọ̀ anabi ni mami abdin èyíkéyìí ẹrú kan yastar'ihi Allahu ra'iya tọ́lọ́wọ́n bá fi àwọn ọmọ sí lọ́dọ̀ yẹmúùtù ọwọ́ akú yawma yẹmúùtù níjẹ́ tí ó kù ọwọ́ ga sílẹ̀ ràyíyá tì í ó sì jàǹbá àwọn ọmọ náà ni illa harama Allahu alayhi janna àfikọ́ lọ́n sàdánà lè wọ̀ fún bàbá wa ibnu Uthaymin wọ́n ní hadisi àwọn fi àwọn ń gbàgbọ́ àwọn sì fi kí ọ̀pọ̀lọpọ̀ àwa tí a ní sátáláìtì ńlé tí ó pé a gbogbo àwọn station yẹn lè free kò sí tv guide kò sí báyìí ẹ bá ń kóde àwọn eléyìí ẹ mọ́jọ́ máa wo eléyìí eléyìí nìkan máa wò kò sí tó burúkú oní satellite wẹ̀tẹ̀ gbogbo àwọn tó bá jẹ́ àwọn channel tí ò da wọ́n block ẹ̀ tí ò ní ṣiṣẹ́ mọ́ láyé tọ́jú pé kọ́ ọmọ ọdún sí tẹlifíṣàn báyìí bá a fọ́ ọmọ sọ̀rọ̀ sọ̀lá yọ ọmọ sọ̀rọ̀ sí yá mú tọ́jú pé nítorí wọn mọ̀ sí kí ni tí wọ́n mọ̀ fọ́jú ayé rẹ̀ ránu àǹfààní ń lérí satellite bọ̀tọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wa lò fún dáadáa mọ́ tọ́ba tí wọ́n mọ̀ pé gbogbo aburú lọ́wọ́ àbẹ́ o ní islam station o tún ní sex station o tún ní film station gbogbo ẹ̀ lọ́wọ́ àbẹ́ bàbá mùsùlùmí ni wọ́n ń tọ́ ọba kú tí kìíní sì ń bẹ lérí ilé rẹ tí ọ wá ráàyè láti re bọ́ọ̀lẹ̀ kó tó kú ọjà ń bá àwọn tọ́lọ̀ ń kó sọ́dọ̀ rẹ̀ ìwọ lọ́wọ́ àfẹ́rí ru gbogbo wàhálà tí wọ́n bá ń dá lẹ́yìn rẹ lérí ẹ̀ tẹlifíṣàn àmọ́ yọ eré àníyó ọ yọ kí ni jama ọ yọ eré à òdodo ọ̀rẹ́ sọ fún yín o ọ̀yọ̀ eré àkó níjọba fẹ́ wo program islam ó kì í bọ̀ ó ti yọ pamọ́ padà olùwádìí cd tí ọdẹ lẹ́kọ̀ọ́ àwọn àbá tó jẹ́ ọ̀rọ̀ nípa educative cd táwọn wọn máa ṣàǹfààní bẹ̀ ẹ máa ṣe kíni ẹ máa wò ó àwọn ọmọ ti mọ̀ pé tó bá mọ wọn láàdá ni wọ́n máa ṣe àwọn ọmọ mi ìjọba ní ọmọ ní kẹfì lẹ́kọ̀ọ́ yìí ṣe wọ́n ní àwọn ọmọ lẹ́kọ̀ọ́ àwọn lẹ́kọ̀ọ́ kàtún làwọn fẹ́ nítorí pé kíní ẹ̀ ti mọ wọn lẹ́nu cartoon ó lé ní fíìmù lọ́wọ́ fẹ́ wò wàláhì bàbá kan nínú àwọn bàjọ́ gbẹ́sìn yẹn yẹn alájì ni wọ́n pè lọ́nà ọ̀nà èkó ń bí náà ni wọ́n ní ó ti ṣẹlẹ̀ àwọn ọmọ wà lókè ọmọ mùsùlùmí dádì wa jáde lọ wọ́n wá ń sọ fún dádì wọn pé ìwọ dádì wa dádì dádì ẹ bá wa sí yẹn a fẹ́ wo fíìmù alájì bá ní ẹ fẹ́ yẹn ń jọ́ yàrá yín àṣẹ alájì ń lọ sàárè mi ó sì lọ mínísítà èyí agbádá tó yẹ kọ́ bọ́lẹ̀ kò bá gbádá lẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí yíyí ló bá yí ma. àwọn ọmọ sábà wò pé ah dádì wo rubbish dádì dádì fọ́nì gan ó yẹ kí dádì ò ti bá àwọn takiní ẹ̀ ti pẹ́ nà ó àwọn fẹ́ wo fíìmù àwọn fẹ́ wo fíìmù. wọn ò sábà lọ́kàn náà wáyé wọn dádì ọ̀dà olóhùn yẹn jẹ báyà dádì nǹkan jù ni gbàjọ́ òdele jẹnẹrétọ̀ dádì ti gbẹ́mí mi ọ̀tán ṣe rí fíìmù ọlọ́run sọ ni níbi aburú bẹ́ẹ̀ ọlọ́run máa mọ̀ fi pàtàkì nínú àwọn aburú òun náà ni àwọn eré àgbéléwò ẹ wò ó kẹ́kọ̀ọ́ gbọ́n kọ̀sọ́gbọ́n bẹ́ẹ̀ o àwọn náà ní ẹ má balẹ̀ yín jẹ́ o lẹ́yìn náà music gbogbo ọ̀ràn fújì hip hop dandandandandandan pẹ̀lú ìlú àtijọ́ àtàwọn olórin ẹ̀sìn tí wọ́n ń pèlè àwọn ní olórin ẹ̀sìn wọ́n máa ń balẹ̀ jẹ́ ni o àwọn àfa wa wọ́n ní gbogbo wọn bákan náà ní gbogbo wọn ọlọ́wọ́n bá ní ìwọ èṣù wàjìtẹ̀rùsíìsì manistatọ́ tamínú bisautik ṣebí wo ti ní ọ́n máa sọ àwọn èèyàn nu iye ohun rẹ máa fi dá wàhálà alẹ̀ sínú ayé wọn ẹni ọlọ́run bá ní orí mú àmọ́ ò ní lágbára àwọn ẹni ni sọ́wọ́tò sọ́wọ́tò ṣètọ́n jama tó tó music kéèyàn máa gbọ́ music ìmọ̀lẹ̀ ọlọ́run sì máa kú nínú ayé rẹ̀ àfọwọ́ Walid, ọmọ yazid ó ní ìyá kun wọ̀lìgínà à ó ní ọ̀dọ́wọ́ yín ó ní ẹnìkan mọ̀ gbọ́ mísíkì nù yín o fa iná wo yẹ́hùn kùsùlù àyà ní máa ń dí ìtìjú kù ni wà yasidu ṣahwa ní máa ń jẹ́ kí adùn ara adùn ara ní máa ń gbé ní máa ń gbé adùn ara ní téyìn fi máa lọ lè ṣe azina wà yahdi mọ̀lùmọ́rùwà wọ́n ní téyìn bá ń gbọ́ mísíkì àbí ń wò wọ́n ní ọlọ́run ka ọmọlúwàbí kú lára yẹn wà iná wò láyà núbù anil khamri wọ́n ní yọ́ọ́ máa láì mutí àbáwọn àbúrò ànífà ó ní alẹ́ sinimá orílẹ̀ lẹ́gàánì ó ní kẹ́ẹ́ máa gbé mísíkì nínú lẹ́yìn fiskun ó ní pòkì ní gbogbo yín lẹ́pàdà ya pòkì imam maliki ó ní innama yafa'alu al-fusaq ó ní kò sáwọn kan tí wọ́n máa gbọ́ mísíkì nínú lé wọn àbí kọjá pé gbogbo wọn pátá pòkì ni wọ́n jẹ wọn ìṣẹ́ ni ọlọ́ kátó wá pé fíìmù ẹ̀tàǹbọn ẹ̀lọ́lọ́rùn ẹ̀pá ẹ̀dèmọ́lẹ̀ ntọ́mọ̀ ọ̀dà náà nù wọ́n fẹ́ kọ́ ọmọ ọmọ mathematics lójú omu ṣídìí mathematics wálé ni wọ́n fẹ́ kọ́ ya tóògì náà lójú omu fíìmù àwọn tóògì wálé nínú àwọn kan tí ń balẹ̀ jẹ́ al-israf fi taraf ká ayọ̀ ayọ̀ ká máa fowó ṣòfò kẹ́ ẹ ṣe oúnjẹ tẹ̀ ní jẹ tán nínú ilé wọ́n nínú ilé ìbí ọ̀pọ̀lọpọ̀ àwọn bẹ̀ kẹ́ máa da oúnjẹ tí àwọn èèyàn fẹ́ jẹ kéèyàn máa dàánù ìjọ kejì oúnjẹ tí àwọn fẹ́ wọ́ tó ń fi so jàrọ̀ ọmọ yẹn wá bàjẹ́ dé pé gbogbo mọ́tò tó bá wù ní ògbéjáde yóò máa wá ní káàkiri níbo lọ lọ òun ní di five thousand fún pocket money dáàdi rẹ ní gba ten thousand ten thousand ní o tu ọ wọ́n ní gbogbo orú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n ní inú ilé wọn lágbá díẹ̀ tí nǹkan bá rọ fún bàbá rẹ̀ yóò dọ̀ ọmọ olè ni tí nǹkan bá rọ sẹ́pẹ́ nǹkan bá rọ yóò dọ̀ ọmọ olè ni yóò dọ̀ ọmọ olè ni wa kulu washrabu wala tusrifu innahu la yuhibbul musrifin ọlọ́run ni ẹ má nà nà pa ọlọ́run ò fẹ́ràn dín nà nà pa Quran seven verse thirty one israf nínú àsìkò ká waste àsìkò nínú ilé kódà ẹ program nù lẹ́nu láti five thirty di magribi n tẹ́ ma ṣe àsìkò tẹ́ fi sùn ẹ yọ ọ́ bẹ̀ àsìkò táwọn ọmọ yóò fi ṣeré ẹ yọ ọ́ bẹ̀ àní ọmọ ọmọ ṣeré àmọ́ kò gbọdọ̀ jẹ́ pé ọmọdélé kò bá yá ẹ̀ ọmọdé láti sukù kò bá bàbá ẹ̀ ọwọ́ àjọyìn àwọn ọmọ ta ìwọ́n yí táyà nígbà padà yá àwọn tí wọ́n ta gbó wọn ránṣẹ́ bàbá yìí ó ṣe wàhálà owó ìyá náà dá lánbá lọ ẹ̀dá kún kíní gbẹ̀yìn wọn kọ́lọ̀ ń sọ níbẹ̀ wọ́n ní ká má máa fi oúnjẹ ṣòfò wọ́n ní bí òfò bó ṣe wà nínú kéèyàn máa náà náà fà nínú ilé wọn níbẹ̀ náà ni ọ̀pọ̀ òsì náà òun náà máa ń fà tílé òní lójútù náà fi ní inú nǹkan tí máa fa wàhálà nínú ilé lè fi tò ni kí bàbá tọ́jú adarí nínú ilé kọ́ ní mẹ́lẹ́ kọ́mọ̀fẹ́ ṣiṣẹ́ kọ́kàn wá chip chip bárabàrà wọ́n ní oroko olóoroko wọ́n ní orodo olóorodo wọ́n ní ọkàwé ọlọ́ọ̀kàwé wọ́n ní okewu olóokewu wọ́n ní ọkọ́sẹ́ ọlọ́ọ̀kọ́sẹ́ wọ́n ní oṣù bísínẹ́sì wọ́n ní wàhálà àti pọ̀jù mbẹ́ bísínẹ́sì yẹn gan àwọn yẹn ti ṣe tí wọ́n sọ seed. Ah, jẹ́mọ́ mùsùlùmí wọ́n ló ṣe kan ní ọwọ́ àfàdúrà gbé wọ́n ní bíbí bàbá ilé ọba ti jára mọ́sẹ́ ilé òun padà collapse nítorí pé oṣù bá ti jí láàárọ̀ lẹ́yìn sàlámù alẹ́kùn báyìí owó toothpaste ló ṣe kíni toothpaste ló ṣe kíni ilé òkú owó pákó lókù lẹ́yìn owó pápẹ́ nípa ti fọdún tọ́júlógù owó ojú òkè bẹnu kọ́ wa ní òsì kò sí kò sí kò sí ìyàwó kọ́ lẹ̀ àwọn mọ̀lẹ́dọ̀ ọmọ ọmọ wa dé ọwọ́ tọ́tọ́tọ́ kò nígbà títọ́ torí òsì wọn ni ká tẹramọ́sẹ́ o àìtẹramọ́sẹ́ rẹ wàhálà ní nínú ilé lẹ́yìn náà àtàṣàbù obìnrin kò fà wọ́n ní ká máa kọ́ṣẹ́ àwọn kiri o bẹ́ẹ̀ bí wọ́n ti ń sin ilé ọ̀kan àwọn náà ó sì bẹ́ẹ̀ mùsùlùmí lẹ́yìn àwọn ní ìwé tiwọn ẹ̀yin náà ní ìwé tiyín ẹni tẹ̀lé wọ́n fẹ́ ṣe wedding ni o ẹ fẹ́ ṣe akíkọ̀ ni o ẹ fẹ́ ṣe anything ẹ lè wo tíra tí báwọn náà ṣe ní tíra tí wọn lẹ́yìn náà ká má máa ṣe déédéé nínú ilé bẹ́ẹ̀ láàrin àwọn ọmọ tó o bá ti ń pọ̀n sẹ́yìn ọmọ kan lẹ́yìn ọmọ kan ìwọ náà lọ ń da ayé rẹ rú kó tó kù láyé o tún wá ń dọ̀ rú tọ́ba kù lọ́run tọ́ba kù láyé tọ́ lọ́run o tún wá ń dọ̀ rú adilu adamu adili kéwòn máa ṣe déédéé láàrin àwọn ọmọ ẹnìkan wọ́n porúkọ ní abu norman ó fún ọmọ rẹ̀ ní igi làbídùn ọwọ́ lè bá nàbí ó ní mo fọ́kànnà ọmọ mi ní igi làbídùn alẹ́bi ni àkúlẹ̀ wà ládìí kan náà ta ṣé gbogbo wọn náà ló fún káríkárí ó ní náírà nínú olóhùn nìkan mọ́ fẹ́ràn jù mo sì fún alẹ́bi ni farijia ah, lọ́ọ̀lẹ́ gbà padà láì ṣe bẹ́ẹ̀ ọ́ da wàhálà lẹ́ nínú ilé rẹ̀ kódà tọ́ba àwọn ọmọ tọ́ba dáa fún tọ́lọ̀ ní kó tètè dáa fún gbogbo náà ni ó dáa fún tẹ́lẹ̀ àwọn tọ́lọ̀ bá ní kọ́ wọn kọ́kọ́ lókè má máa ìfẹ́ yẹn hàn sí eh, àwọn àyókù rẹ̀ nígbà nábì Yakubu alayhi salatu wa salam tí àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n lálàpá àwọn rí Yusufu pé àmì àmì tí Yusuf lálàgbó òun rí òrùn àtòṣùpá tí ń ferí kalẹ̀ kí ni bàbá rẹ̀ wí ó ní látẹ̀kùsùsùrù ya ká àlá ìkọ̀wọ́tìkà ó ní mọ́sán àlá ìfáwọn ọmọ ìyá rẹ̀ ò fàyà kí lóla kàkà ìdá torí wọn ẹ̀ ń fi rẹ̀ kálukú náà lọ́fẹ́ jẹ́ èèyàn. ẹ̀hìn ọ̀la wa ní òun lọ́wọ́ rẹ̀ bù sókè ó máa ṣàdúrà fún gbogbo wọn náà ó tún ilé ẹ̀ ti dàrú torí tàwọn náà padà mọ̀ bọ́ bá ṣe ilé ní tí ó mọ̀ tó ṣe lọ́la tí ó mọ̀ ẹgbẹ́ láyọ̀ padà mọ̀ tó bá ti wá mọ̀ oye ò ti dalé ẹrú anabi ni máa ń dáná ìlàwé múra àtàní ẹni bá níyàwó méjì ní olè famala ilá ìdáhùnmá jẹ́ àyẹ̀wòmọ̀ kìyàmà wàṣíkù máìlì ẹni bá pọ̀ síbi kan tó pọ̀ síbi kan gbogbo tí ń ṣe lọ́wọ́ ṣe ń bí especially àwọn tí ó gbé ìyàwó wọn máa ń wà níbi ọ̀kan wà yànnàpájà ọ̀kan wà ní alágbólé ẹgbọ́n tí ọmọ dókítà òkú sí nǹkan kan bá ṣe mú látọ̀hún náà ni ó sì ṣètò sọ́hún anábìyí ní tọ́jú àlèkè àmọ́ ọlọ́wọ́n wọ ọlẹ́gbẹ̀ẹ́ ọlọ́wọ́n wọ ọlẹ́gbẹ̀ẹ́ ṣé wàá rí kọ́ wọlẹ́gbẹ̀ẹ́ yẹ èyí ń dọ̀run inú ilé ọkọ̀ọ̀kọ̀ ṣe kíni inú ilé ọ̀dàrú àti ọ̀tá yóò máa ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bá àwọn àyàwó àti ìyáàlè ọba ti nífẹ̀ẹ́ ara wọn àwọn ọmọ wọn náà nífẹ̀ẹ́ ara wọn. ìjà lè ṣe dáadáa ká má dalérú o àwọn kan tí ọ̀dà fọ́tò ajá abẹ̀mí ni fọ́tò mùsù olóńgbò abẹ̀mí ni ajá ààyè tí ń mí nínú yàrá ìwọ ni nínú lẹ́yìn anábìlá tẹ̀dọ̀kúlù malaikatu baytan fihi kalbun wala sura gbogbo létí fọ́tò bá wà àti fọ́tò eré o àti fọ́tò onígi o àti onírin o àti tán fọwọ́ yà o àti tán fi kámẹ́rà snap o tọ́ba tẹnajú lẹ̀ báyìí nínú lẹ́yìn anábìlá malaika ò ní wọ àfàwọn tọ́lọ̀ nìkan máa ń kọ iṣẹ́ rere àwọn nìkan ni wọ́n wọlé wọ́n sì kọ́ iṣẹ́ rere pé ìwọ ní fọ́tò ńlé lẹ́yìn gbàtà nẹ́bí ni kẹ́mọ́ kó fọ́tò ńlé ó sì ti dẹ́ṣẹ̀. àbí bèbí ìṣeré ọmọ àwọn ajá onírun à ẹni bá nílé ti léṣu ńlé o nínú àwọn ọba àtàwọn ṣe dúkìá wọ́n ṣe dúkìá fẹ́ nìkan pé kọ́lọ̀ ńkọ́ lálàáfíà àrẹ bá yá díẹ̀ ọba tó bẹ̀rẹ̀ wọ́nà wọ́nà nígbà wọn wá ń ka àdúrà fún wọ́n ní àlìjẹ̀lú ìfẹ́pẹ́ olóòtí london ní kílódé tó padà sáré olóhùn ọlọ́ olóhùn sápamọ́ sínú bátìrì táìgà ni eré mùsù tó wà nínú bátìrì táìgà yẹn ibẹ̀ lòún wà gbogbo fọ́tò márèjì rẹ fọ́tò fírídọ̀mù rẹ gbogbo fọ́tò ṣéwù rẹ fọ́tò gbogbo ńlá wọn látọ́ kó léwu àlejò sùn ó ti gbàlejò ọ̀yà tètè ya kó gbé jáde nílé anábìnrin mọ́ni amsaka kẹlìbà bẹ́ẹ̀ bá mú ajá fàyín náà yá ń kó sùkúlẹ̀ yóò mi mìíràn amálẹ̀ kìrọ́ọ̀tù ọwọ́ amúwá ni ibi tí ń sùn nínú yàrá ajá wa ń lọ yín bọ̀ wọn ní dodo ojúmọ́ tọ́ba ti jí wọ́n máa bù nínú sẹ́ẹ̀rì rẹ̀ ẹ kìrọ́ọ̀tù dèdè kìrọ́ọ̀tù wọ́n bẹ̀rẹ̀ anábì pé kí ni jẹ́ kìrọ́ọ̀tù anábì ní bí ó kè úrùdù yìí ni ní sẹ́ẹ̀rì tí wọ́n máa yọ kúrò nínú sẹ́ẹ̀rì rẹ̀ dodo ojúmọ́ tájá bá ti ń sùn sí inú yàrá àbí inú pálọ̀ wọn ajá kékeré tẹ sọmọwájú ta àwọn ma àwọn sẹyìn nínú ẹgbàá wa kan àbẹ́yìí tẹ fi ń dẹdẹ tẹ sọmọwájú ta àwọn máa ṣìyà àbẹ́yìí tẹ fi ń sọ̀rọ̀ àyín tẹ bá ń tráfù tẹ́rù ń bà yín kí àwọn olè ọmọ ṣe kí ni kí wọ́n má gba owó lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ṣe ti ń bọ̀ wá ẹ kọ́lé fún wájú ta ẹ jù bẹ́ẹ̀ Bukhari lọ́gbà wa Imam Muslim náà wa níparí ọ̀rọ̀ mi tí èèyàn bá fẹ́ kí ilé òun káwọn èso jáde ń bẹ̀ wọ́n ní ẹ máa ẹ máa lọ dánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn níta ẹ bá gbóhùn bẹ̀lẹ́ ẹ máa fi fèsì ìsúnulé lẹ́yìn náà ẹ máa ṣàdúrà ìwé àdúrà tí mo rẹkọmẹ́ndì fún yín òun náà ni isnu muslim citadel àdúrà tó bẹ̀rẹ̀ láti Allahu la ilaha illa huwa tó débi Allahumma salli wa sallim ala nabiyyina muhammadi ẹ lọ lè wò ó prayer twenty seven kọ ẹ lọ lè wò ó nínú citadel kẹ́nìkan mọ́ṣáláyé ṣe lójúmọ́ nulẹ̀ o bẹ́ẹ̀ bá ṣe nulẹ̀ ọlọ́run ṣe nǹkan mẹ́ta fún yín alákọ̀ọ́kọ́ aláwọ̀ sọ yín níbi gbogbo ìran yìí sùn àtàwọn ọmọ ẹ̀ ọkàn máa gbogbo wọn ní sàṣìyàn wọn sàṣìyàn ni tẹ́ ì jáde láyìí ọkàn máa gbọ́ pé wọ́n náà máa ń dìyàn ó sì wà lóòótọ́ ibi wọn náà máa kó báyìí ọlọ́run protect rẹ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run máa fún ọ ní jíjẹ mímu ọ̀rọ̀rùn níbi tó ń fọkàn sí ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run fi ẹ̀sùn àwọn tí wọ́n rántí ọlọ́run lérí ilẹ̀ citadel lẹ́yìn náà àwọn tábàlẹ̀ ní láìbírì nínú ilé láìbírì bóyá ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni ọ̀yá wọ kàfílà ọ̀yá mu ìsáàkì ọ̀yá ẹ̀jọ̀kúlẹ̀ ọ̀yá kẹ́nìkan máa ka kẹ́nìkan máa tu ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàkàtà ajá àfẹ́ sìn ọ̀pọ̀lọpọ̀ wà mójútólé o àwọn afáàǹdá wà àmójútó lé o ọmọ lè tàn mọ́lẹ̀ fáwọn èèyàn ilé tiẹ̀ ti sókun jẹ̀mọ́ mùsùlùmí ẹlòmíì kò síbi tí ò lè gbé dáwà lọ ẹ bí ìyàwó rẹ̀ eré kàbúlẹ̀ àti bàdí ìyàwó rẹ̀ mọ́ àwọn àlùfáà ni ọwọ́ àfi ẹ̀tẹ́ lẹ̀ ọ̀hún pa kíni ọ̀hún pa làpálàpá wọ́n ní lẹ́sẹ̀ bí hujja bí anakada àyà kìí ṣe hujja ní fún ọ kìí ṣe ẹ̀rí ní fún ọ wípé ẹ̀ dáyà ni wọ́n à ń pè

wallahi tàlà ó ṣubú fún thirty days thirty days thirty days thirty days lọ́dọ̀ lórí one hundred days kò lè jọ́ rẹ̀ ọlọ́ wallahi kò lè jọ́ rẹ̀ ọlọ́ ọlọ́ni yáwó lẹ́dí àmàna kú àwùsàkùn mójútó ara rẹ̀ wá àhàlíkùn àtàwọn ẹbí ẹ̀ yàwó ọmọ ẹ̀ náàrọ̀ kama wọn náà lọ ọwọ́ apáwọ́tì ọwọ́ alẹ́ lóṣù mẹ́rin ọ̀kan ó ní ọdún kan lòún fẹ́ lóṣù ọ̀ọ́lù ọdún kan ní nílẹ̀ ẹ̀bùn nílẹ̀ dàwọ̀mì ó lọ́dún kan ní stogo ó wá rí ojúṣe bíi tiẹ̀ lọ́dún kan ó lè jẹ́ ní ọlọ́ kullukum ra'in anabi ni gbogbo yín òun náà ládàá jẹ wa kullukum mas'ul àgbẹ̀ yìí dìde gẹ́lì kíá mọ̀ pé ẹ̀rọ ta kóṣe lábẹ́ tọ́jẹ́ tiẹ̀ nìkan ọ̀yẹ́ wa rújọ́ bí wọ́n ṣe ṣe ọlọ́run àwọn ìyàwó wọn náà jòkó sínú lé wọn mọ̀ pé ẹ̀ ọ̀ àbúlọ̀ ìjáde kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀ fara fẹ́ padà kó oṣù mẹ́lòó ó tó bẹ́ẹ̀ ìmánì tí ò ní tí ò ní ìmọ̀ nínú ìmánì tí ò ní ìmọ̀ nínú kò sí mọ̀ bẹ́ẹ̀ kò ságbóyè kìtàbù wa sunna lẹ́yìn náà gbogbo àwọn tabalagbara ká lè mọ ọmọ òrukàn kan sínú ilé wa ká máa gbé kọ́ máa gbénu ilé wa ọmọ òrukàn ilé wọn ò ní dàrú ilé tọmọ òrukàn wà mí ilé wọn ò ní dàrú àwọn tabalagbara ká lè láti sinna ni ká lè ṣiṣẹ́ lérí nígbè mi ti mójútó àwọn ọmọ olókan kọ̀ọ̀kan tí mójútó láti ìgbà náà ni ti ń da fún mi. wàlúwà ìtàlá ọlọ́run ọmọ sàánú ẹ̀mí tó fọkàn sí. nítorí ẹni tí ọlọ́run ní kọ́ máa mójútó ọlọ́run náà ló gbà sọ́dọ̀ ọwọ́ àgọ́ ọlọ́run tí ọmọ mójútó kẹ́ ìwọ wa ni wọn ràn ọlọ́run lọ́wọ́ lérí ẹ̀ à ànábì ní khairu buyuti fil muslimin ilé tó dáa nínú ilé àwọn mùsùlùmí baytun fihi yatimu ilé tí ọ̀pọ̀ kan gbé bẹ̀ yóò sínú ilé tí wọ́n ṣe dáadáa sí wa sharri baytin fil muslimin ilé tó burú jáì jù lérílẹ̀ ayé baytun fihi yatim ilé tó mọ̀rù kan bẹ́ẹ̀ yusawu ilé tí wọ́n sá burú sí ana wa kafilu yatimi ká àtẹ̀yìn èmi àtẹni tí ń tọ́jú ọmọ òrukàn àjọ wà lálẹ́ janna kan náà ni rabbana habulana min azwajina wa ayuni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 ọlọ́ṣẹ́mi ọlọ́kọ̀ọ́yìn ọlọ́kọ̀ wà bani lọ́rọ̀ ẹ̀mẹ́yìn fún dada islam láhùn náà alákọ̀ọ́tà làbílà gbogbo àwa tí ọlọ́kọ̀ọ́tà ti fi béèrè ránṣẹ́ sí iwájú àdúgbò nítorí àsìkò bóyá bèbèrè kan sí méjì òun náà ni àwọn stars wọn bá wa fi èsì tó bá di ní ọ̀la máa tẹ̀síwájú ẹ̀kọ́ lọ́ba ní sọ́wọ́ náà sọ̀rọ̀ nínú àwọn ìbéèrè tó ti wà níwájú níbà olùbéèrè béèrè ó ní wípé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n òun ó máa ń ṣe aburú sí ó jẹ́ni tó burú púpọ̀ tí ó máa ń wùwà sí ìyàwó òun ní ọ̀nà tí ó gbà dára bí tilẹ̀ kó mọ. bẹ́ẹ̀ ni ó ní láti ara bẹ̀ ó wá stop ìyàwó òun láti máa lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n òun yẹn ó ní pé kí ni n tẹ̀lé gba onímọ̀ràn mi lórí. ọ̀rọ̀ inú ẹbí wọn nìyẹn wọ́n lọ lè yanjú ẹnu ẹbí ni wọ́n kó lọ dé ẹ̀hìn tó bá ṣe fún tí òun fẹ́ rí ìmẹ̀rẹ̀ ní àtàn kán lè yanjú ẹ̀ àmọ́ arábìnrin yẹn tó bá ti jẹ́ pé ń di lọ́wọ́ ẹ̀sìn rẹ̀ ó ti kọ́ yàgò fún kó sì máa ṣe dáadáa sí kò jù bẹ́ẹ̀ lọ Allahu alam. naam sala bisimilah àwọn bàbá wa wọn làwọn fẹ́ béèrè ìbéèrè tọ́lẹ́yìn eléyìí kí wọ́n wá béèrè béèrè then nínú àwọn béèrè tó wà wájú bíi olùbéèrè ìbéèrè pé ǹjẹ́ àsàlátù jẹ́ kíláàsì fún gbogbo mùsùlùmí bí. ẹ ká ṣe àsàlátù fún anabisa sallam aláwọ̀mọ̀ sọ́lẹ̀ aláwọ̀ muhammad. wọ́n ti àdáyọrí ẹ̀ lọ́pọ̀ méjì ló ní ìtumọ̀ àsàlátù àwọn sunday sunday tá à ń ṣe nílẹ̀ yorùbá àti asọ̀láàtò alànàbí kásì tọrọ kẹ fún anabi wa muhammad sallam inna allah malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima ọlọ́run bá dẹ́ máa ṣe àṣàlátù fún anabi torí mi náà rántí rẹ̀ láàrin àwọn màláìka àwọn màláìka náà ti ń tọrọ àforíjì fún ẹ̀yin náà máa tọrọ kí àti ọ̀la fún wọ́n sì béèrè wá anabi pé àti màbá ti máa sálámà sí ọbọ̀ ní ká ti máa ṣe àṣàlátù anabi wa kọ́ wọn pé allahumma salli ala wa ala ali muhammad kama wa barika ala muhammad délẹ̀ kò jù báyẹn lọ bọ́tí ìjókòó àsàlátù sunday a ti ṣàlàyé pé àwọn tí wọ́n ń dalẹ̀ kí wọ́n dákun torí ọlọ́run kí wọ́n change padà sí ìjókòó sunna òun náà ni ká máa dá wọn lẹ́kọ̀ọ́ ká sì máa dá wọn béèrè káwọn obìnrin àtọkùnrin ká wọn mix mọ́ ara wọn ká sì má jọ máa ṣàdúrà ní àpapọ̀ wallahu alam. zakumullahu kulli khair.